ọmọ ẹ ọmọ ọlọ́mọ ni wọ́n ọmọ ẹ gbígbọ́ arábìnrin láàmì ibo ló ti wá kàkà mo bá ọmọ mi ṣe ní lọ́wọ́ òun kúrò fún àwọn ọmọ mi lélẹ́yìn ebi òun tó ti gbélé wa ebi ọmọ mi tó ti gbélé wa ẹ lé òun ìṣọ́mọ àwọn ọmọ mi sì dúró mi láyà kò ní kí wọ́n sì bímọ tó mọ yín ọ̀rọ̀ tó gbogbo gbìyànjú tí mo lè gbà gẹ́gẹ́ bí obìnrin mi náà ti gbà náà rí bẹ́ẹ̀ ó yọ lára ẹ̀ gan-an sísá ti bí sísá sọ̀rọ̀ tó ń sá ṣebí kò fi ṣoge náà ni ṣebí kò lè fáyìn náà ni kò ṣàyà gèlèkè bí ẹrù ọ̀rẹ́ tí wọ́n mọ́ mi ẹ kò tí kò jẹun kò yà ọjà ní ọ̀la rẹ̀ ṣé wọ́n yóò ṣe ní àbọ̀ yóò ṣe ní kò wọ̀n tí kò ṣoge nìkan ló wọ̀ ìwọ èmi ò ní gbárù ẹ̀ fún ẹsẹ̀ èmi yìí mi ì ní yájú mi sílẹ̀ kí dàgbọ̀ kókó wọ̀ àfi tí ò bá jẹ́ ọ̀nà ọgbà àyà mi lọ́mọ yìí mu ó ní máa yájú mi sílẹ̀ tó máa ó mà bí ìpàbẹ́ gbọ́dọ̀ ti jẹ́ wájú òlókùn lọ́rùn ó gbẹ́ náà máa wọ ẹran ó lọ ní èmi náà ṣàkiri èmi náà gbìyànjú ìyànjú wọn ni mo ti mọ̀ gbà ẹ́ àfikọ́ wájú àbẹ́ ọ̀láì èmi ni mo wà bẹ́ẹ̀ o ẹ bá rí mi o. ó mọ gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ ẹ ti ń ṣoge ni ó mọ ọmọ náà fi ṣoge ní òde níní kí tẹ̀sán kí n rí nǹkan tó máa da lérú àfikọ́ mẹ́tí tán náà yìí ìwọ nìkan ló máa kọ́kọ́ sọ má bàtà ọmọ mi jẹ́ nírun kòkòrò ajẹ́ nírun má jẹ tó bá jẹ ọmọ mi run mi wà ní lajú sílẹ̀ kí tàlùbọ̀ kọ́kọ́ wọ̀ sórí kòkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún bá aṣọ sọ̀rọ̀ tí o bá lọ ṣe nǹkan tí mo fẹ́ fún mi tó o bá fún ọmọ mi ní nǹkan tí mo fẹ́ èmi ni lè gbà fún ẹ màá jẹ́ kó mọ̀ ìgbé kìjìgbà kì í ṣàwọ̀ àgọ̀ burúkú kò yẹ kó wà lókàtí. ọjọ́ ọ̀gbìn ò tí ì èmi kọ́ ni ọjọ́ ọ̀gbìn. chanson say Faridat. Ah, bíbí, just show me one thousand for me before my fọ́ọ̀mù ẹ̀kọ́ fẹ́ Yeah, take Use it to buy biscuit, okay? Yeah. Be a good girl. Ah, mo ti sọ fẹ́ pé kò yé màá gbà anybody ẹni Ah, ah. Hey, your kilo dé Kilo ló your mommy mi lẹ̀ ń I lówó? Ẹ fẹ́ fi nǹkan gbọ́mọ lọ́wọ́ mi ni. Ẹ dẹ̀ lọ fọmọ tí yín no. ńlé. Ọlọ́run ọ̀nà ìwà tẹ̀kùn yẹn ò ìwà tẹ́wù yẹn ò dáa. ìwà yẹn ò dáa ọmọ yín ló wá síbí ló tọrọ owó ó ní kó fóònù nǹkan tí wọ́n bá ní ẹ̀dẹ̀ sáré wá bẹ̀ yẹn jowó lù wá ó dáná ládùúgbò ah no no no no ó tà ń sọ nìyẹn oore níwọ̀n oore níwọ̀n ọmọ súnmọ́ ẹ ó tiẹ̀ tí gbọ́ nǹkan tọmọ yẹn sọ dáadáa ó ti di bébì fún mi ní one thousand naira fún irú ọmọ kékeré yìí oore níwọ̀n oore níwọ̀n lọ wọlé báyìí. ẹgbẹ́ mi ò lè sọ ṣé kí n pè padà kó lè bí bébì wọlé. ṣòro mo ṣe fọ́lọ̀ mọ́ ló dé tó ti báyìí láti yà mí lábọ̀ kí ni mo ṣe fún kí lè ṣe mí ẹjọ́ má bínú mo ti fẹ́ bẹ̀rẹ̀ question kan ṣé bẹ́ẹ̀ náà ni conflict bẹ́ẹ̀ náà ni mi ò dùn wò rárá tó jẹ́ pé àwọn obìnrin ò ní rẹ̀ rí ìtàkà àbí mi ò lè kẹ́ni sóbìnrin tó lè sọ́kò fẹ́fẹ́. mo ní o lè ṣe nítorí pé ọ̀tọ̀ níbi tí fẹ́mi wà mo mọ gbogbo nǹkan tó wù kó lè máa rò kò sí nǹkan tó lè ya èmi àti ẹ kò sí nǹkan tó lè mú mi lọ síta lọ sọ wípé òkè ìyàwó mi ò bímọ jẹ́ kí n lọ try ẹ̀ kan wáì tí fi ṣe. sí nǹkan tó kò lè máa go through lọ́wọ́ ìyá tó ń go through ẹ̀. ìwọ ò gbọ́ pé mi ò gbọ́ pa ìwọ ò gbọ́ pé mi ò gbọ́ pé ìwọ ò ní nǹkan kan mi ò tí ì ní. so kí wọ́n bá yín gbé lẹ́jọ́ wọn lé ní this together so kò sí ọtọ́ lè máa jẹ́ kó máa feel bad about it all the time. <laughs> Ha. ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ẹsẹ̀ òsì rẹ̀ tó dàbẹ́. Jíde bèbè fún bèbè. Jíde ló mọ̀ ṣe mọ̀ wá o. Kí ló ń tún ṣe pé? kí ni pọ̀ mo tún. alaba ń fọ àná mo ní fẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ fẹ́ ẹ̀ ṣé máa yé látà mo láìkẹ́ egun mo fẹ́. ayé ẹ̀ bàjẹ́ lọ ayé ẹ̀ bàjẹ́ ọ̀rẹ́ mi fẹ́ ta ni ọ̀rẹ́ mi fẹ́ ta kò sí ilé. pèrè ní ẹni. ẹ̀dá mo wo nífẹ̀ẹ́ tí màá nífẹ̀ẹ́ mi ní wá bá ẹ̀. ayé ẹ̀ bàjẹ́ ẹ èmi ń gbẹ́rù ìwọ ti wí bàrò ṣọfẹ́ sáà ti ságọ́ ń gbogbo ni kò ní ayé ẹ̀ bàjẹ́ kò dẹ̀ ní kò ní da fún ẹ kò ní da fún ẹ. òní nínú èmi nọ́mbà wọn bá èrò nínú ilẹ̀ yìí à nọ́mbà wọn wí báyìí ó wà nílẹ̀ máa tọ́jú o. orí èkú orí èkú olórí kú. ẹ ṣe mu wẹ̀lí ní báyìí ìyá yìí ti pọ̀ jù. ó ṣe lọ ọmọ àlè jáde jáde. ọmọ tó kú pa báyìí kí n tẹ̀ máa èmi fẹ́ pẹ́ nọ́mbà wọn àbí báyìí. ìfàgbélé ṣé bó ṣe máa wá wò mí nù lórí ọ̀rọ̀ àbáyọ mi kò má tí ì bímọ ìfàgbélé ṣàánú mi kí la máa ṣe sí báyìí àǹtí ẹ sì mọ̀ mí lánàá kó tóó lónìí ẹ mọ̀ wípé mi ò ní mú gbá kan kí n fi bùkún mú kí n wá ní rí dúdú lẹ̀ kí n sì pè funfun ṣé ẹ rí ní kété tẹ́ ẹ pè mí lórí aago ni mo ti dá fáwọn ifá ọ̀hún lẹ̀ ń wò lẹ́yìn ǹtí ìpè lóòótọ́ òdì ni n tó dí sí yín ifá ti tú fẹ́ òdídì irú ńlẹ̀ ọlọ́gbọ́n ní tú ìrànlọ́gbọ̀kọ̀ òtákókó omi sétí aṣọ àwọn òmọ̀ràn ò sì mọ́yé èrúpẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ta kókó ẹ̀jẹ̀ ìyá yín létí ọ̀rọ̀ àti yín ṣẹ́gbó tọrọ àbáyọ̀mí ọmọ yín yóò fẹ́yàwó léyàwó rẹ̀ ẹ má wulẹ̀ ṣe ra o ṣé ẹ rí obìnrin tí ó sì fẹ́ léyàwó rẹ̀ ọ gbọ́dọ̀ jóbìnrin tó ti bímọ kan rí. àǹtí ah, ẹ jẹ́ ń délẹ̀ kí ni tá ẹ ti gbọ́ ṣé ẹ rí ìyàwó tí ò fẹ́ léyàwó rẹ̀ yìí ìyàwó tí ń bẹ́nu ilé àbáyọ̀rù òun ni ó ṣe olùtọ̀nà olùtukọ̀ bí ìyàwó tó ti bímọ kan rí bí ó ṣe wọlé bí wọ́n bá ti ṣe lẹ́yìn ọlọ́run ó sì yàn ta ọmọ fáwọn náà àǹtí mi. alákọ̀wé mà ni wọ́n. ẹ lè ròyìn o n tí n ó ṣe nu bí fa ti wí o ẹ eh. ń gbọ́dọ̀ kàn yín o ẹ gbọ́ ohun tí fa wí o àǹtí yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ẹ má pè fálẹ̀kẹ́ o kẹ́sì mọ́ pèsè lólè ẹ gbọ́ ohun tí fa wí o. mami kò lè possible. kí ni o lè possible. kò lè possible. èmi ò understand nǹkan tẹ̀ sọ yìí ṣé mo jẹ́ bébì ni nù ẹ rí mi bí ọmọdé ó oh, tọ́ bá ní ọmọ òkè ń dàgbà ní ọwọ́ òbí ẹ̀ mami ní lẹ́bù tá a wà yìí èmi àti ìyàwó mi lájọ jókòó gbogbo nǹkan tẹ̀ ń sọ èmi ò nífẹ̀ẹ́ sí o ẹ̀yin ni fẹ́fẹ́ yàwó fún mi ni ní tí mo fẹ́ ṣe mo ní kò tẹ́ mi lọ́rùn ni ẹ fi èmi àti ìyàwó mi lẹ̀ báyìí ṣé kí n má tàn yín jẹ mi ì tí ì nídìí ọmọ báyìí o èmi ni mi ì tí ì nídìí ọmọ kì í ṣe òun kò ìwọ̀n mi kò ìwọ̀n mi o. Abáyọ̀mí máa ṣé o mọ̀ pé èmi mo bí ẹ ṣé o gbọ́ ṣé láti ìjọ́ tí mo ti ń wá nu ilé tó jẹ́ pé màá dé bíbá mi ti ẹ̀ nílè rí ọmọ kankan tó máa sọ pé grandma welcome grandma tó máa gba báàgì lọ́wọ́ mi tí gbogbo ẹ̀ máa dákẹ́ jẹ́ lọ kẹ́rì ṣé ìyẹn ló fẹ́ máa bá káàkiri èmi náà bí ẹ bí ọmọ tèmi náà fún mi jọ torí ọlọ́run máa ìka yín sọ mi lórúkọ tí ò kì í ṣe tèmi àbáyọ̀mí jọ torí ọlọ́run bí ti tèmi fún mi. màmí ẹ ní lọ́ọ̀kì ni o ẹ̀dẹ̀ ń yọ̀ wá ni lójú ọlọ́run ẹ̀ ń yọ àwa méjèèjì ọlọ́run dẹ̀ ń wo yìí nítorí pé yẹn ní lọ́ọ̀kì láti bí èmi àti àwọn àbúrò mi ń sìn táwa ò dé tí nínú lọ́ọ̀kì tẹ̀yìn ní láti lè sọ pé ọmọ tiwa rè ṣé wàá yọ̀ wá nìyẹn. ìwọ wá ní lọ́ọ̀kì wọn ló fẹ́ lò. irú lọ́ọ̀kì wọn ni mo ní. àbáyọ̀mí àbáyọ̀mí tẹ̀mí bí mo mọ̀ pé ó pé lọ́mọ ọkùnrin ó lọ yà síbi tí ò yẹ kó yà sí ni ó ní lọ́ọ̀kì tó yẹ kó lò ó lò ó ni. kí ló dé tó jẹ́ lọ́ọ̀kì tí ò da ni wọ́n fẹ́ yọ̀ fún ara ẹ̀ ọlọ́run ò ní ọlọ́ọ̀kì tí ò da fún ẹ̀. tó wù mí tó wọ ọlọ́run ló gbélé mi lọ́wọ́ ah gbọ́nà àbáyọ lọ ṣé mo mọ nǹkan táwọn ará ìfún màmá sọ pa ìtọ́jú ní ilé tó tó bẹ́ẹ̀ àbọ̀ àbọ̀ òfàṣírí ẹ̀wọ̀n mi àbí kọ́kọ́ wà ń di ẹni àbáyọ mo fẹ́ kó nǹkan tí mo fẹ́ mo fẹ́ ẹ́ ókè nà ìtì ẹ̀ Àbíkẹ́ Àbíkẹ́ ló ṣe ń pè look straight into my eyes and read my lips I give you just two months just two months sórí two months yẹn tó o bá ṣe nǹkan tí mo fẹ́ tí o bá fẹ́ ìyàwó fún ọkọ ẹ kó bá tún jẹ́ obìnrin tó ti bí ọmọ ẹyọ kan rí tí o bá fẹ́ ìyàwó fún ọkọ ẹ láàrin mi pẹ̀lú ẹ ìkòkò kò ní gbẹ omi kó gbẹ̀yìn kó tún wá gba ṣọṣọ mọ́ má jójú ẹ hàn àtàlátà bàbá àlárúbà. <laughs> Oh, ẹ̀ẹ́dẹ̀ gbé mi lẹ́rìí sókè látẹ̀kọ̀ àwọn ah, mọ́mí àwọn <laughs> ọlọ́run àwọn àpárá yìí máa ń heavy ṣàkóbí á fi two three years ago wá tí mi wá sọ́dọ̀ yìí tẹ̀sán ọ̀hún tẹ̀ wo fíìmù kan tẹ̀ ní àyè máa ń láìka tó ń ṣe fíìmù yìí ó dẹ̀ wù í bẹ́ẹ̀ ni pé kẹ́yìn náà máa ṣẹ́ ti bẹ̀rẹ̀ ni. abẹ́lẹ̀ mi má fi nù mí mo wọ jẹ. mo ní ṣe ti bẹ̀rẹ̀ rà. àbí kò má fi nù mí mo mọ̀ jẹ. o lè sọ fún mi pé kí lọ fẹ́ yàwó àkọ́kọ́ tí bá lè máa fẹ́ yàwó kóun fẹ́ yàwó fún mi kó jẹ́ ni tó ti bí ọmọ ẹyọ kan ọlọ́mọ kan ni kó fẹ́ fún mi èmi ò fọ́ ọmọ ọlẹ́yọ kan o mi ì fẹ́ tó ti bẹ́yọ kan o ẹni tó ti bímọ márùn-ún ni mi fẹ́ five tó ti yé yín. ṣé wàá fẹ́ gbọ́. mi gbọ́. tó bá kọ̀ tó bá lòun ò fẹ́ fún ẹ èmi ìyá ẹ mo máa mú ìyàwó mi wà nínú ilé <laughs> máa mú wá nínú ilé máa wá bọ́ǹdù kíní burúkú yìí kíní àgọ̀ lásánlàsàn yìí máa bọ́ǹdù ẹ̀ sí. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa fẹ́ ìyàwó mi fún ẹ tó máa dúró nínú ilé yìí tí ìyá kọjá ìtí òsì ìkọ̀ tó bá kó wọn lára kí kọjá kíni fá kíni fá kíni fá nílé ká máa tí ẹ sọ ní pẹ̀lú ìyàwó yìí ìyàwó àkàjá tó ń gbé káàkiri ọlọ́run yọ ẹ tó onípẹ́kì gbàgbẹ́ yẹn ń dẹ́ kó sí lọ kó sí lọ ilé ìdìbò bẹ́ẹ̀ bá. ẹ̀yẹ màmí ẹ gbà bẹ́ẹ̀ màmí ẹ gbà bẹ́ẹ̀. sọ ti bọ́ àbọ̀bọ̀ kò ní lè kò ní lè bẹ̀rẹ̀ wọn kò ní lè bẹ̀rẹ̀ wọn. ẹ̀rọ ara sẹ̀ ni ẹ o ẹ̀rọ bara sẹ̀ lójú mi nìyẹn kò dẹ̀ da ìyàwó mi ni. ṣo fẹ́ gbọ́ ìwọ nǹkan tí màá fi ojú ẹ rí pẹ̀lú àyè gèlètègèlètè nǹkan tí màá fi ojú ẹ rí èmi àti àjọ máa mú nǹkan lẹ̀ lọ́lẹ̀ ìwọ màmí ara nǹkan tẹ́ sọ yìí náà ni nǹkan tó fi ń wùn mí ẹ ló ṣàyà gelete gelete gelete gelete yẹn wà nù tó fi ń wùn mí tí ò bá wálẹ̀ tọ́lọ́hún òdẹ ní jẹ́ kó wálẹ̀ ìjẹ́ tọ́lọ́hún bá fún wa lọ́mọ náà ló bá fún wa lọ ẹ fi ayé gelete ẹ fi sílẹ̀ ẹ rí nǹkan míì fi gbú afàyà. bébì má sùkọ́ o rí pé dírámà ńlá ni mọ́mí wá ṣe ó ti yẹ ẹsẹ̀ ó ní ìdájọ́ pé èmi ló máa wọ èmi ló máa wọ serve the mom with them. No ma ẹ pẹ̀lẹ́ ma ẹ ẹ kú wàhálà ẹ sì kú ọrọ̀ ajé ẹ kú ọrọ̀ ọmọ mo mọ̀ pé gbogbo eré tẹ̀sán ni pé kẹ́ ẹ fojú rí grandchildren kí grandchildren kan nìyí lára ẹ kí wà ní ìtìyẹ lágbára lọ́wọ́ ọlọ́run àwọn grandchildren yín wọ́n fojú yín rí tó ń lẹ́yìn mm. wọ́n máa pọ̀ gan bíbà lágbára lọ́wọ́ lẹ́dùnmọ́ rẹ̀ gbogbo tẹ̀sán lẹ́nu mò gbọ́ so ìwọ ń detí sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ káàkiri. it wasn't intentional. nǹkan tó fi ẹṣọ nìyẹn. it wasn't intentional ma àdúrà àti àwẹ̀ ni mò ń gbà láti bí ọ̀sẹ̀ kan báyìí nǹkan omi kan nu mò ń gbàgbà lórí ọ̀gá mi ọ̀gá gbọ́dọ̀ gbọmọjò àwọn àti màdà wọn gbọ́dọ̀ jọ ọmọ láyè ebi ìkọ́mọ ti ń pa mi ti pẹ́ mà ìgbà tí mo wá sínú tí mo wá sọ kíní fúrùtù nù bẹ́ẹ̀ mo wá gbọ́ nǹkan tẹ̀ sọ́nu lépè à ah, ó gbọ́dọ̀ bímọ o solúṣẹ̀ ẹyọkan tó wà ń bẹ̀ ní pé o fẹ́ ọlọ́mọ kan o kí wọn náà lè bàgbé ọmọ òjò mọ́ pé ah solúṣọ̀ ló dé yìí kí ló dé tí mi ò lè gbárùkù tí n kì í máa ń pè àlọ́. ìwọ bọ́ọ̀ì ò ní problem. mo wá wọ pé kí lè fẹ́ fọlọ́mọ kan ṣe tẹ́ ẹ bá dé òkè wa àbí sẹ́yìn ọ̀yọ́ àbí ìbàdàn ọ̀ṣun àbóṣogbo plateau àbí jọ́ọ̀sì rivers àbí port harcourt ọlọ́mọ kan pọ́ńbẹ́ bí bá tó dé pé àwọn ọlọ́mọ kan tẹ̀ tó wá wà lọ́wọ́ mi ọ̀rẹ́ mi kan wá wà wàásù kò ju báyìí lọ ó tún pa lórí tẹ́ ẹ bá mọ jẹ ọlọ́mọ kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ chíì àwọn olùyọ òbí mọ pa tàbí tó bá bọ́ sàgbọ́ àwọn haúsá àwọn èyí tí wọ́n ń lọ́mọ kan ni after one àwọn ọmọ wọn máa ń dọ́gbọ́n fi ṣe ọmọ wọn lọ́pẹ́ kọ́ mọ́ lọ́ọ́ fẹ́ yorùbá so wọ́n pa wọn lọ́mọ kan lẹ̀ tàbá bọ́ sàárín àwọn haúsá ah. ẹ sọ àwọn lọ́mọ kan ẹ sà lọ ni. boy ma kí ni problem ẹ náà ṣé nǹkan tí wọ́n fi ẹ ṣọ Come on, go and open gates for me, please. We are talking about. Go, go, go, go, go, I think I'm talking about. Thank you. alábòsí ni ẹ o ṣó yẹ kó máa sọpọ́tò ọkọ fẹ́ yàwó lé màdàm lórí. Ah, ìwọ gangan aláìdá ni o ìwọ ló láròjinlẹ̀ tó wáyé pé ó láròjinlẹ̀ ni sódà kí màdàm ọjà gàn kí ọ̀gá wa máa náwó dànù láti jọjọ yìí wọ́n mú ti gbẹ ṣé mo ti wọnú léèrè àwẹ̀ àtàdúrà mi kí àwọn méjèèjì lè bá a finú sóyún kọfẹ́ ìgbọ́mọ pọ̀ mọ̀mọ́ wa mú solúsàn dé mo wá ń bílẹ̀ àlọ́ pẹ̀lú solúsàn. ó dà o ìwọ náà sùn wọn. ó dà o tó yẹ ká pawọ́pọ̀ ká máa gbàdúrà fún madam kọ́ lóyún kọ́ ọmọ bí. ìgbà tí mò ń gbàdúrà tí mò ń gbàwẹ̀ ṣé mo pè ọ́ sí i ẹ̀yin yìí o ẹ̀yin ṣe dábàá tọ́ pé wọ́n ní wọ́n bọ̀ gà o ní fẹ́ kọ́ ọmọ tiẹ̀ bímọ bó ṣe gbà tóun bó ṣe dàgbà tó dùn tóun o ní fẹ́ kọ́ ọmọ tiẹ̀ bímọ. àwọn ọ̀dọ́gbọ́n pílẹ̀ àdán pẹ̀lú mọ̀mọ́ àwọn sọ̀rọ̀ o wá ń pariwo o wá ń pariwo kán lè bá gbọ́nu ilé àbí kán lè wọ nìkan ló ń ṣe ti madam eye service náà ń pè lédè Yorùbá alátẹnujẹ ni wọn alátẹnujẹ ni wọn níbi tó ti ń ro jẹjẹ alátẹnujẹ ni ẹ o hmm, ọlẹtẹ ni ẹ máa mọ bẹ́ẹ̀ bò wàá ro jẹjẹ ṣùgbọ́n wàá ro jẹjẹ. ó mọ sọ̀rọ̀ kọ́ ọmọ pàtẹ́wọ́ ọbẹ̀ fóúnjẹ mú mi àbí sọ́ọ̀kù ẹni èmi ló rò pé kí ni sẹ́lẹ̀ ó dà mí ò jẹ́ mọ́ wọ́n para látẹnujẹ ó ń fọwọ́ méjèèjì kó sẹ́nu fún mi bí ẹni pọ́njọ́ palliative ó dà mí ò jẹ́ mọ́ mi lẹ́yìn. náà gbogbo mo gbọ́ ọ̀gbìn gbogbo ìlọ mo ṣá two point five. àti ọmọ ìyá mi bẹ̀rẹ̀ bẹ̀. sàlẹ̀ ọ̀gá mi àgbà mo jẹ́ ìjọba lórí burúkú rẹ̀ lọ́yìn wọn àgbà ọ̀gbẹ́ni wá fún mi fún wa ní change ara ẹni. àbójà lè rí bọ́ọ̀ wá dà lé bọ́ọ̀bà àbójà. wọ́n mi bàjẹ́ dúró dúró náà tí o bá gbẹ́rù wa wàá mú nǹkan àlejò ó dàgbọ́ orí ẹ̀ sáré bàbá rẹ̀ láìdá fúlà orí ìjà ẹ̀ sáré ọ̀gbẹ́ni sùn orí ẹ ilé ìjọ tani ìdánimọ̀ yẹ ẹ. ẹ ẹ níjọ tó bá ti gbé ewu ẹjọ́ mi tó bá ń kọ yé àlẹ́ oṣù ọ̀pẹ àwọn àlàjẹ bẹ́ẹ̀ bá ti gbé ewu kó bá jọ pẹ́ ẹ fún kọ́kọ́rẹ́ bẹ́ẹ̀.

fẹ̀mí yẹn olórí bukú ni ò bẹ́ẹ̀ gba owó lọ́wọ́ ẹ̀ ó ń lọ pé ẹ̀ẹ́dì ò dáa. àbọ̀ bukú ni ẹ̀. àyírọ̀ ọ̀gá mi. wọ́n bọ̀ bọ̀ lọ́wọ́ ń tọ́jú bọ̀rọ̀. ọ̀gá mi. ọmọ ń da sóòdì fún mi gbogbo àti ẹ̀ṣọ́ lé ọ̀rẹ́ bukú ní pé mo dáwèrè ni. mo lè lọ fi ẹsẹ̀. owó yẹn dà. ajé wàhálà ẹ̀kú fún mi lórí. ọlọ́ọ̀ ẹ̀mí mi jẹ́ ayé jọ. ṣé ọmọ yàrá ta ló ń ta bá mẹ́rin. Ah. ó gbọ́ olùkọ́ sọ ni ìwọ wọ́n fi ṣe fámìlì yìí ni ọlọ́run nítorí ìgbà gbogbo ẹ̀ náà nìyẹn wọ́n kọ́ wọ́n jákòó fún ẹ̀. olùkọ́ àṣìta ni àṣìta. àwọn ìyá lò yìí máa bọ́ ó máa lọ bíbẹ̀. ọmọ tó wẹ̀ tó lọ yẹn ń ìyẹn ń bá wa rojọ́ púpọ̀ ó máa ń léwọ́ straight kálọ̀ wà lẹ́yìn kẹ́ ta. ayé ẹ bá jẹ ọgbẹ́ni máa ń jẹ olóògbóró alábàárù alábàárù. àbíkẹ́ ọmọ ẹ lélẹ̀ àwọn ọmọ ilé tó gbé dání tó ń bá ṣeré tó ń bá sọ̀rọ̀ bó ṣe ọmọ ẹ ọmọ ọlọ́mọ ni wọ́n ọmọ ẹ gbẹgbẹ. arábìnrin arábìnrin bí kò lè ọmọ mi tó lè fún mi àwọn ọmọ mi lélẹ́yìí ẹni ọmọ tó lọ gbé lè wà lóyò àwọn ọmọ mi lé. àwọn ọmọ mi dà arábìnrin kí ló fi ṣe àwọn ọmọ mi eléyìí ò kì í ṣe ọmọ mi àwọn ọmọ mi dà àwọn ọmọ mi gangan dà. ó ní ọmọ ẹ lélẹ̀ àbíkẹ́ àwọn ọmọ tó wọ́n ti ra ẹ̀rọ ẹ̀ ti ṣe ọmọ ẹ̀. Oh my god, 得了么？ ti ń porúkọ ẹ̀ ṣé o fẹ́ ya létí lápá ọmọ ni ṣé o mọ̀ pé two months tí mo fún ẹ ó ti kú two weeks nísìnyí tí mi ìjẹ́ tí ì gbọ́ any information from you wípé o ti fẹ́ ìyàwó fún ọkọ ẹ̀ ẹ́ àbíkẹ́ òde ń fi mí ṣeré òun fi mí ṣeré òun mọ̀ mí rárárárá ṣorí tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ gbàdúgbàdú ó máa gba owó àgbàdo lọ́wọ́ ẹ̀ àwọn tí òun ọmọ abẹ́ ké gbogbogbogbogbò gbé gbogbo bíbẹ̀ tó ń bẹ̀ nìyẹn gbé e dání sórí jẹ́ kí n fún ẹ ní fáínà ẹ́ tí mi ò bá tètè that two weeks tó kù yẹn tí o ò bá ṣe nǹkan tí mo fẹ́ fún mi kí n tètè ti máa gbọ́ kí n tètè ti máa gbọ́ mi tí mo wà yìí pé o ti fẹ́ yàwó fún ọmọ mi sórí àwọn boys àdúgbò yín yẹn gangan ó ní máa lò fún ẹ àwọn náà máa wá bá mi bọ́ọ̀dù ẹ̀ jáde nínú ilé yẹn ẹkú ẹ kì í ṣe ni kọ́mọkọ́mọ jádàlú lórí aago fún mi jọ. màámi ah two weeks bíi ti báwo àbí ọjọ́ mẹ́ta three days ló yẹ kẹ́ fún kẹ́kẹ́ ká lọ léwèrè jáde kò yẹ kó papọ̀ bẹ́pẹ́ lásán kí ló ṣe ń lè bọ̀dá mi látijọ́ yìí. ọmọ yìí máa fi mí ṣeré ah, ah. kò máa mọ̀ mí rárá. àwa gbọ́ láti fààyè gbájú. alaba <laughs> mo mọ̀ rí mú èdè mọ̀ sọnù igbákejì àbálọ́jà onímọ̀ pèmí lánàá ó bọ̀ yà fẹ́ mi. irọ́ ni kí ni wọ́n wá sọ. èmi kí mo yà sọ mo fọ mí ṣe nì. Ah, olúwa ó ṣe o olúwa ó ṣe o igbákejì bàbá ọjà ó kọnu ìfẹ́ sí wọn ìwọ ni wọn ò ṣe ọ̀rẹ́ ó máa ṣe o. à bẹ́ẹ̀ ṣe o. wá ṣe o. bẹ́ẹ̀ yóò ṣe. tó bá da fún ẹ ó da fún èmi náà nítorí ó rí èmi nílẹ̀ kò wá bá mi wọ ló wá bá. ó da fún ó da fún èmi náà ni o a máa kúrò nínú ìyà burúkú tá a wà yìí ni o kó yá fẹ́ o. tó bá da fún ó da fún èmi náà ni o. mẹ́ẹ̀ṣe mẹ́ẹ̀ṣe mẹ́ẹ̀ṣe wàá ṣe o eléyìí wàá ṣe. agídí ẹ ti pọ̀ jù wàá ṣe o. àtẹ̀lẹ̀ kúrò nínú gbogbo ìyà tá à ń jẹ yìí. ó ti dé mọ̀ mi mo rẹ́ni kéjì báwo ni fine tíṣà mi sọ fún mi wípé kì í sọ owó two peter àti owó tẹ́bù ẹ̀fọ́ máa lé mi jáde lẹ́nu. owó léwu owó ìwé ó ti di sísun ó ti di bàbá tuntun bàbá tuntun máa tọ́jú ẹ̀ kódà iléèwé tó ń lọ sí i ó máa change ó máa gbẹ lọ síbò mi tó ti ga jù bẹ́ẹ̀ lọ ṣọgbọ́n mi. wọ́n fara balẹ̀ àlàbá kí ló ṣẹlẹ̀. bàbá wo ló ní bàbá wo ló ní kò ní bàbá o oní bàbá bàbá wo ló fún oní bàbá ọmọ òun máa bọ̀jà rẹ jẹ́ kí n jẹ́ kó lọ bá aṣọ kó jẹun. ó máa fẹ́ o ó máa fẹ́. mo ń bọ̀ bàbá mo ń bọ̀ o. I read my, my lips. I, I did not two months. Just two months. Sori, two months yẹn tó bá ṣe tí mo fẹ́. Tí o bá fẹ́ ìyàwó fún ọkọ ẹ̀. Kó wá tó jẹ́ ẹ̀rí tó ti bí ọmọ ẹ̀yọkọ rí. Wá lè ní pẹ̀lú ẹ̀. Ìkòkò kò ní yíga orí gbogbo ẹ̀. Kó tó wá gbàgbà ṣọmọ. Má tó jẹ́ ọ̀hún àtàtà bàbà làbà. Ẹni tó máa ń wẹ̀ kó ní kọ́ ọ̀dọ̀ ó ní ẹ̀ o. Tó máa fẹ́ jọ lọ́mọ. Fàlọ́ ló bọ̀rọ̀.

báyìí tí ṣẹ̀ṣẹ̀ pàdé àwọn kirikiri ọkùnrin kan mo ṣe máa ń mìtì ọmọbìnrin mi ò láìpẹ́ tó wà wọ́n wíṣẹ́ láti mọ̀ lọ́wọ́ àwọn tí mo lè fẹ́ ṣe fún ìgbà ṣe bí bẹ́ẹ̀ mo fẹ́ fi olówó àbí mo fẹ́ dà lókun àbí nǹkan mo wíṣẹ́ láti mọ̀ wá fún ìlú àtọ́nà tó máa tó máa tọ́jú wọ́n dẹ̀ kó máa bọ̀ ní matrimonial bedroom wọn kankan náà mọ́. kọ́tà tó bá ní àwọn rooms tó ń tì yàn tó lè wà. ìjọba kókò sí nǹkan tó bá dùnú kéèyàn ọ̀yà kéèyàn bọ̀ lórí pé dandandandan wọ́n wọnú ilé kan wá bá wa gbé yẹn ó lè lè kẹ́ understand nítorí tó wà lẹ̀ ó ti ìdó ìjẹ́lẹ́nu ò jẹ́ tán èyí tó wà nínú ilé tó yìí mú wá sínú ilé olúwa ń bẹ̀yẹn owó tó ń lọ tó ń bọ̀ yìí o tó fẹ́ mú mi wá why ok mo ti máa ṣẹlẹ̀ lẹ́nu máa fọ ẹ lówó tó bá jẹ́ mo fẹ́ ẹ̀fọ́ náà ni ẹ jẹ́ gẹ́ẹ̀tì apartment kan tó lè wà ní ìtòsí inú ẹ́stéètì tó máa gbé bẹ́ẹ̀ mi kẹ́ ẹ̀yẹ tó bá fẹ́ gbà ọ ṣáwà bẹ́ẹ̀ má jẹun mi ì fẹ́ kó mi ì fẹ́ lọ bá ní síta fún mi wíṣì kó wà ní ọ̀dọ̀ wa ń bíbá ìka rẹ̀ láyé ìtọ́jú dáadáa tó lọ mójútó. ìtorí ẹ̀ lọ fi jẹun àbí. Mm. kò sí pọ́nlẹ̀ mo ti gbọ́ a máa sọ ó lè mo ti gbọ́ very very sure mo ti gbọ́. o mm. lè mú wa lẹ́yìn tí mo ti sọ yẹn tí màá fi jẹun ìtàn ní ìfẹ́ sọ ọkọ mọ́. Thank you. ajé fún mi ní pure water méjì pure water méjì pẹ̀lẹ́kùsẹ́ àmẹ́ nǹkan ah, eléyìí ò tutù dáadáa àmọ́ eléyìí tutù màá ṣe é pọ̀ mọ́ra wọn torí eléyìí ò ṣe dáadáa. àmọ́ ẹ wá ìfún mi lọ́wọ́. àti ah, ah, bí àìnà bá dé. alẹ́ wo ni. ẹ máa ń gbé pure water ó jàre. kí ló dé tó já pé water gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ mọ́mí ti ní kí n má tàwé fún yín mọ́ ẹ̀yin gangan gangan ni ṣé dandan kẹ́ mú mi pure water ni kànga wà ń bẹ̀ omi sọ́kàwé wà ń bẹ̀ ẹ̀dẹ̀ lọ mú. oníbàjẹ́ ni èmi ni kí wọ́n. màmá kí ló dé gan kí ni mo ṣe fún yín kí ló dé gan ewé ṣe gbá mi ṣé dandan ni ṣé mi wí. ẹ ẹ máa gbọ́ gbogbo ẹ ẹ gbogbo ẹ ṣe lọ fún kọ́ mi. ẹ mo ṣe gbá kí ló dé. kí ni mo fi gba yìí ẹ kí lè fi gbá mi. wọ́n ní pé mo kò gbé wípé o o o sọ̀rọ̀ lọ́la ní ṣẹlẹ̀. lọ́ọ̀dì lọ́ọ̀dì ẹ̀rù màmá ẹ̀ mo ṣe gbá mi ó ní kí ni mo fi nù ẹ. ẹ nà mí. màmá ìjọ ti ṣe báyìí ṣé mo ti bàjẹ́ ṣẹ́rẹ́ gbà lọ́wọ́ mi báyìí ó fún mi ni mo dẹ̀ bá wí ó tán. àwọn mi ẹ wá ra pure water ẹgbọ́n mo tó sọ yìí ni ó ní wá ra pure water ẹ̀ sanwó màmá ẹjọ kí ló dé sọ ẹ sì wà ní kí ló dé ṣẹlẹ̀ gbogbo náà bọ́dí kẹsọ ọ̀nà ọ̀nà ẹ̀ ńlẹ̀ sọ kí ló dé a bọ́dí bọ́ọ̀lù wà mẹ́ta kẹlọ kẹlọ kẹlọ bùkẹ́mu kọ̀ọ̀kan rẹ kúlẹ̀ kọlọ mu kí ló dé ẹ jọ jọ lọ mo ti mo ti mo ti dẹ́yìn ti pẹ́ o kí ló dé ewé ni wèrè gan kí ló dé bọ́ọ̀sì dà ìjà rẹ ó bá yẹ sọmọlọ mọ ọgọ́sọ ọlọmọ ṣe. ẹyẹ mi kọ́ ṣẹlẹ̀ kì í wúfẹ́ yẹ mi kí ló ṣẹlẹ̀. fi ọwọ́ ta mo wá gbà bó ṣe dẹ̀ ṣe mo dẹ̀ sọ̀rọ̀ sí mi mo kàn ń ra balùwẹ̀ ní jẹ́ ẹ̀sọ́ kọ fún ẹ wo èmi ò mọ́tò yìí ti wà fìyà ìtìrí rẹ̀ rẹ̀ tẹ́gbẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ yìí kò papọ̀ mọ́ra kí ló dé kí ló ṣẹlẹ̀ kọ́. Ah! Ah! ó yá yẹ ibi tó bá ti ń ṣáàmì lágbo yẹn ò ṣáàmù. mi nífẹ̀ẹ́ gan ọlọ́run okùn nígbà ni ṣúyẹ́sì tí máa ti ń wẹ̀ ó máa ń dá mi lọ́rùn ni máa sọ fún ẹ̀yẹ pé tẹ́mi àti ẹ bá ṣe kí ni match to match irú tó ń ta èyí sìn tó wáyé pé mi fẹ́ ló dìyàwó ṣáàyí ẹ tó yẹ pé inú ilé wẹ́ẹ́ ń fi sọ́ọ̀bẹ̀ ara máa ṣe kí ni ara jí ó yẹ̀ nà. ẹ wo mẹ́yìí ò ṣe torí fọ́ mo ti kéré àti fọ́ eyín mi ṣe ẹ̀kú ni ojú mo sọ nìyẹn ọlọ́run tó bá fẹ́ ni fẹ́ fẹ́ plate number tuntun ni o ṣé tó ń ṣe ọmọ èèfọ̀ ọmọ èèfọ̀ ẹ̀yẹn ò ní sí mbẹ̀ mọ̀ wá kó máa lo mu ọdẹ ń ṣe kíni kó dẹ̀ máa jáde lẹ́nu ọdẹ máa máa ṣe kíni wọ́n máa pẹ́ wọ́n máa sẹ́ńpẹ́ wọ́n máa lọ bẹ́ẹ̀ kó lọ ó yí ẹ̀nà sẹ́mi tó yẹ ń sin ọmọ ọmọ náà pẹ́ bí ni ó ṣòdi ni tó bá máa délu yín báwọn máa ṣe kíni àwọn àwò àwọn ọmọ ti sun ó yẹ ń sìn ọlọ́run. ẹnu yín kan dùn náà ni ẹnu yín dùn mi mọ̀ bóyá irọ́ lẹ̀ ń pa báyìí àbí òótọ́ lẹ̀ ń sọ. èmi ìṣòwò ní ilé parọ́ ọlọ́run òótọ́ ni máa ń sọ òrè ògùn rè ní parọ́ ògùn laṣọ. o ṣáàmọ̀ ni hmm. ẹ̀wọ̀n sórí orílẹ̀-èdè táwa ẹjọ́ bá ti sùn tọ́jú kò ní rí ṣe ṣáàmọ̀ bá fẹ́ mi ìṣòwò tí wọ́n máa kó bò tá gbé bò tá fi sí ìṣòwò kò ẹ́ ọmọ mi kò sí wèrè useless bí bí wọ́n ṣe pé mi náà láìkì yín ṣùgbọ́n mi ìmọ̀ bí yẹn. ṣáàbọ̀ kan bá lè ọlọ́run tí ọba ti ń sòótọ́ kọ́jú kò lè tó yẹ ń sìn àwọn àwọn mix ẹ̀ náà ni gbígbà tí wọ́n mú ọ̀pá ẹ̀yìn pa tẹ̀ ń pa. bíbá yìí ló ṣe wà. Ah, ibi mo wà ọ̀gá ìsìnkó wọ́n ra nǹkan. ó ga ọ ṣé wò rí pójú ọjọ́ tí ń lọ ah, ẹ jẹ́ tètè kó tètè kiri ọjà lọ torí o mọ̀ ìyá yìí ìyá máa sọ̀rọ̀ àǹtí sọ́ọ̀ ló fún yín abẹ́rẹ́ lẹ́gbàá tẹ́ lò sọ́ọ̀ fún yín ní vaccine respect kẹ́kọ̀ọ́ à ń wo scobo lórí ìjókòó à ẹ̀ káàsán àbí ẹ̀ ló di ẹ̀kẹ́ tó fi sí lóyìnbó irọ́ ni. ẹlẹ́gbọ̀n ẹ káàsán ó ga ọ́ ìgbà tó jẹ́ pé àìná ní nǹkan lẹ́ ń bá rajà látijọ́ àwa rẹ̀ apolówó polówó fún yẹn bá wa rajà ẹ̀ tẹ́ ẹ̀ wojú wa sẹ́ẹ̀kọ́ ẹ̀ bá wù kọ́ tàǹtà. jọ wá ń jẹ lọ́sìn. jowú kẹ. ọmọ mi jọ. ọ̀rọ̀ àìsíkò à ah, mo ti mo mọ̀ wọ́n ti pẹ́. àṣẹ jẹ́ jẹ́ wọ̀n jẹ́ wọ̀n jẹ́ wọ̀n jẹ́ wojú ọjọ́ kò tètè máa lọ kó lè tí ọrọ̀ ajé lọ. wọ́n irú àwọn eléyìí wọn ń pè ní mind testing ìwọ ní life irú ẹ àkọ́kọ́ fún eléyìí test iṣẹ́ ni orí ogun tún gbé síbi tó olórí gan dùn ọlọ́run ǹjẹ́ mi kiri lọ fún ṣé a sọ̀rọ̀. yéèpà ah! ọmọ. ọkọ mi àyìnbá mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mo fẹ́ kó fi sí ọwọ́ òsì mi láti jẹun wọ́n ní ìran mẹ́ta òkè tó ṣe ṣorí pé ó ti ń jùràn mẹ́ta lọ ṣùgbọ́n kí ayé tiẹ̀ bá lè nítumọ̀ kó dópin lórí tiẹ̀ ó ní mo ṣe ní kí n pẹ̀ ṣàkíyèsí ó mọ̀ pé mo ṣe wàhálà tó pọ̀ lórí ẹ̀ látìgbà tí bàbá ẹ̀ ti kú èmi nìkan yìí náà ni àdágbé àdáfà bó ṣe kàwé bó ṣe ṣe kọjá mi ṣùgbọ́n mo dúpẹ́ kò ṣàṣeyọrí bẹ̀ àmọ́ mi ibi tó rí bá dáyàn sílé èèyàn máa ń gbé o èèyàn dẹ̀ máa mọ ohun tó ń ṣe ni o téèyàn bá wáyé tí ò mọ ohun tó ń ṣe olúwẹ̀ ti tẹ́ pátápátá iṣẹ́ àgbo tó ń bá wọn ṣe ṣé o mọ̀ wípé kì í ṣe ìwọ ló ní òun yìí ṣiṣẹ́ síyàn ni àmọ́ ìwọ̀nba tọ́rọ́ kọ́bọ̀ tó bá rí ń bẹ̀ ó yẹ kí ìwọ náà fi ṣe oríire ní nǹkan tó máa fi ṣe tó bá ti ń rìn máa fi dájọ́ má kó jọ síbì kan bí èèyàn bá kówó jọ síbi kan tí mo kàn tá a bá dé èèyàn á lọ yé ni ṣùgbọ́n tó bá dájọ́ jọ́sọ́ lè lọ́ọ́ bá lájọ wípé kọ́jọ́ bùkátà débẹ̀. ṣèṣe eyé mi ibi mo ti ṣiṣẹ́ gan-an ó lè wà tútù bí àdàbà náà pè mí níbẹ̀ àwọn èèyàn kan gan níbẹ̀ gan àfọ̀yé èyí rẹ lóòjọ́ torí ìwà rin ni mo mú mi kọjá àyè mi ètò ibi kì í bá ti rìn sí gan lèmi gan fẹ́ afẹsẹ̀ sí kó ṣẹlẹ̀ náà lọ́wọ́.

yóò da nǹkan sí lára òun náà da nǹkan sí lára padà ìyẹn náà pè é dáńtì dáńtì àwa ni dáńtì à kí ṣẹlẹ̀ yá mi. disco. jẹ́rìí ọmọ mi. mo ń ṣàkíyèsí kọ̀ọ̀kan láàárín ẹ̀yìn àti àyàn. báàpù. mi ì fẹ́ kó kọjá bí mo ṣe rò rárá. kó kọjá kí ni. mi ì fẹ́ kó kọjá bí mo ṣe rò rárá. Hmm.

ẹ jẹ́ kí n rọra ṣe kí ni kí n bá yín bẹ̀ ẹ má yẹ kó kọjá ẹ̀gbọ́n sábúrò. Ah, àwọn òbí yẹn lẹ òbí yẹn lẹ kí ló ń jẹ ó máa wọn yẹn ń sìrú wọn tó ó rìnrìn ní omojú títì tó bá ń mú ìròrí títì sọmọ sọ she's coming again mm. irú ọmọ yẹn ń sìn ó ṣẹ̀ṣẹ̀ fresh ó ṣẹ̀ṣẹ̀ baby àwọn ẹ̀ náà ń pè ní who is coming ah, ẹlẹgọsí yàlájì máa ní sùúrù yàlájì máa ní sùúrù pé ẹ̀gbọ́n kan mú ẹ mọ́ra wọ́n dẹ̀ ṣe tó dáadáa fún un ọmọ àwọn òyìnbó láìkí àwọn àtúnyàwó àgbẹ̀. wọn àtú o ṣáàfi yẹn lọ ìyá ẹ̀rọ ni ìwọ fi yẹn lọ. ó yẹ bá wọn tọ́pù kínní yìí náà wọ́n fẹ́ mú lọ. ẹ pẹ̀lẹ́ ọmọ gbèdé ló ní mùkúlùmù kẹ̀kẹ́ wọ́n ti gbé ti ìmọ̀ jẹ dé. ṣe bẹ́ẹ̀ ti rí i. má dábàá jọjà mi nù bẹ́ẹ̀ mi máa gbowó mi lọ́wọ́ yín. ẹ pẹ̀lẹ́ tó pé tọ́lọ́wọ́ ló ti ń bọ̀ bí eré orí ojú omi yẹn tó pé o lọ́wọ́ mi bá pín yìí níwò níwò ṣe fún ẹ rárá ṣẹ́ẹ̀rì òun lọ́wọ́ mi ò pé yẹn o bó ṣe ṣe lánàá náà ni mí tọ́ba dípò lọ pé bó ṣe máa ń bẹ̀rẹ̀ gọ̀gọ̀ lélẹ̀ bí láìkí ẹ̀ o. ìyẹn náà ń pè ní là ń sọ́jú ni kódà má ẹ̀ bàrà àti ẹ̀ kí ló ṣe má rí. ìyẹn mi eh, eyín èso kọ̀dọ̀ yíṣdò òun jẹ́ bẹ́ẹ̀ ó pọ̀ ó yẹ̀yà ó pléṣì nọ̀tọ́ kò fún wọn. yọ̀ọ́ gbà ẹyọ kan ti fún ẹ̀yìn nítorí kó wáyà àti kọ́kọ́ fún ẹ lówó ẹran yẹn ti sẹ́kù nù eléyìí mú dání àlejò extra sí màámi ó kọ́kọ́ sọ five hundred ó di five times two wọ́n five hundred orí ẹ̀yẹn ṣe gbà má bínú ó wá tún wá lè sọ ó lè sọ ó nù jọ́ mi ẹ̀ àìmọye pẹnátì tó lè lọ tóyìn màbílẹ̀ búlọ̀kù ẹ̀. ó ga ọ̀rọ̀ yìí ọpẹ́lọpẹ́ wọn láàrẹ. iṣẹ́ gan. yé yé ó gba ó gba owó ilé ó gba ní fídíò sí la kí ló kí ló sọ sí. iṣẹ́ gan. ọmọ ó ní. mo ṣe gan. níko ṣan pé mi sọ fi ìfẹ́ kó kọjá bá ṣe fi sí o. òun gbàgbé nọ́mbà yẹn ni o she is coming again. ọlọ who is coming. ọmọ ọmọ mi ẹ̀yin kọ́ owó mi dà. Ah, ah, ah, ó sọ two hundred nù ọmọ tí mo rò police station ṣòdì sẹ́ẹ̀lì tó wà bẹ́ẹ̀ omd ohun èèyàn ẹ̀ tó bá sọ owó ẹ̀rù gbé lọ́bẹ̀ bàbá ẹ̀. mo ti sọ fún ẹ mo ní kò jẹ́ kí màá tiẹ̀ máa sọ̀rẹ́ sọ̀rẹ́ bẹ́ẹ̀ bá àtàwọn ẹni ṣe ń sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ san owó yẹn sí twenty five and akọ̀ san fifty five and ìbá san owó náà. gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ lórí ẹ̀. Ah, ẹ̀rẹ́gàn méjì èrè. ẹ yé mi. kí ni ti ṣe yìí bàbá rí ti yá mi. ẹ yé mi. No. Ìgbà tó gbà lọ́lọ́jọ́ lè tì èmi dùnú èso yìí mo ti mọ èyí mo kàn sọ̀rọ̀ pé dẹranko èso yìí ni wèé dẹ̀rù bá mi. Gbòòdú kò jẹ́ èèyàn. Wọ́n gba ọ̀kú sẹ́bi ìṣe. Fẹ́ kí ìṣe tó bẹ̀rẹ̀ gbolẹ̀ tó ilé ẹ̀fẹ́ ṣù. Ó jáwọ́ dúró lórí ìtì ó bá àmàtà ọmọ tí mo ní ọ̀pá ẹ̀kọ́. Àìrọ́. Àìrọ́. Iná kókó mọ̀ fọmọ gidi ni mo rẹ̀. Màá tọ́jú rẹ̀ yé mi. Yé Àbí kí mi àgbé lọ sí hospital yìí ayé mi ayé mi ayé mi ayé mi ah ọ̀gá ayé mi ah ayé mi ìyá bá mi bomi ah ìyá bá mi bomi ayé mi yẹyẹmi o yẹmi. gba sílẹ̀ àbóyá òrì ẹ jọ àfojúsùn rẹ̀ àbóyá ẹ jọ ẹ jọ àbóyá lè fi jọ àlàyé tó fẹ́ fún adé nkùn ọgbà mi lélẹ̀. ṣáàlì ẹ dáadáa. báyọ̀ ya sọ omi. láàmú àwọn tí gbọ́bọ̀ ṣe kí ló ṣe. <laughs> àti ìtàlórí kò pọ̀ ìyá àrùn máa yáwó rẹ lé kúrò yìí aláwọ̀ lè yá ẹ léwó. owó wa ń bí ẹ ẹ jáwó o jẹ ní. mo ń já mo ń jáwó lé ọgá mi sà mo ń o lé. bóyá máa sanwó. ọ̀gbẹ́ni fígò bọ ẹ lọ́wọ́ mi. ìrọ̀lọ́ ayọ́ àdúró. ìrọ̀lọ́ ọ̀gbẹ́ni wọ́n fi èèmọ̀ rẹ̀. ẹjọ́ ilẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ fún yà. Ìwádìí ọkọ̀ gbọ́, ọlọ́sùn, ọlọ́kọ̀ ọlọ́sùn, oyún ààrẹ. Yàbànújẹ́ lẹ́jà rẹ̀. Òun ṣẹ̀rọ̀ yẹn lọ́ọ́ ló yàn gbogbo wàhálà ìbànújẹ́ ló wà báàmù àbóyá rèé lè jẹ. ó mọ tó máa ṣẹlẹ̀ fún un bẹ́ẹ̀ yọ owó lé yọ owó lé. ẹ mo ti já owó lé báyìí ló ṣẹlẹ̀ owó tó fi mọ báyìí. kí ló ṣẹlẹ̀. sọ pé nígbà yìí máa délẹ̀ mò ń sọ mo kì í oh. ogun ọkùnrin ló dún ní àbò ojú máa ń dúró. ọ̀gá ìsìnkú owó tí mo yún kò mí èdè wèrè tí mo máa ń sọ mọ́. ṣé kí ni báyìí mo fọ mo kéré dá mi lóhùn mo ń ṣèwé bọ̀jú. màá fẹ́ kíkọ ìjàre kíkọ ó ti fún un lóyún nísìn mo dẹ̀ ti mú wá. ìyá mi ìyá mi ṣé o mọ̀ pé mo mọ̀ mi ó mọ̀ àwọn bá mọ́ra wa ṣó mọ̀ wá sí rí ṣé aláyé ló fún lóyún ni ẹ àbí òun ló fún aláyé lóyún orí kò yé mi wọ́n bá. Ah, ah, ah. má lọ wá omi láìkí wípé sọ bẹ́ẹ̀ ṣé mo jọmọ kékeré àbí mọ̀kọ́ tí mo sọ wọ́n ní sọ fún lóyún àbí ṣé o sí bẹ́ẹ̀ tí mo kìlọ̀ fún yín pé kó má gbé wá o kó má gbé súnmọ́ rárá ó ti gbé súnmọ́ nítorí ti lóyún tán ó wá lóhùn kan lòun fún lóyún mi láìkẹ́ mi láìkẹ́ ọwọ́ yẹn má gbọ́ ọwọ́ yẹn wá fún mi rárá mi láìkẹ́. mo sọ ó ti lẹ̀ tó ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀yà wọ̀nyí ẹ̀ èwo lọ́ọ̀yà ọmọ ṣe ń dúró ọkọ̀ ṣe. wá bí wọ́n lẹ̀ ní ọ̀gbẹ́ni àná wọlé. alábàtì ò ti gbọ́ ọṣẹ ìyá abẹ ńgbà tẹ wọlé mi máa ń wò pé ẹni tó máa ráyé tì sínú ibẹ̀ tó ń gbéra ẹ̀ sójú ọ̀nà mi. èèyàn fílẹ̀ sọ léèyàn ló wà bẹ́ẹ̀ àwa ti pọ́n ẹ léèwọ̀ wá ń ṣèdọ̀tí mi òun jẹ́ kó yà wá sí pé ara yín ló fún ní pátá ọdún kan ilé. onígbóyún kò mí o. èdè òṣì tó máa ma sọ náà nìyẹn èdè wèrè tó máa sọ tó fi lọ gbà nǹkan tó fi dì nǹkan tí ẹ lára ni èdè wèrè ló máa ma sọ. tèmi wá mọ nǹkan tí mò ń sọ ni. kí wọn náà tó dé tẹ́lẹ̀ bí apẹ̀rẹ̀ gúre bẹ́ẹ̀ ló so ní ẹ̀bí abíyá fún sọ bọ́lọ́fẹ́ bá ti yá ẹ jẹ́ ni. ṣé tí ara yóò bá ṣe wà lẹ́yìn òkúlé ṣé èèyàn tó dé tẹ́lẹ̀ bí apẹ̀rẹ̀ gúre wọn láyé náà kúrò. tọ́lọ́fẹ́ bá ti yá ẹ jẹ́. tọ́lọ́fẹ́ bá ti yá ẹ jẹ́ àwọn ní burúkú nìyí. èmi máa ṣe ayọ̀ èmi máa gún iyọ̀ èmi máa bá ènìyàn jẹ àwọn ọ̀fẹ́ bá wọn jẹ. sáré wá sáré wá sáré wá sáré máa bọ̀ máa bọ̀ máa bọ̀ sáré wá nígbà nígbà. sáré sórí ilé ẹ wá máa ta lọ jà. owó ilé èdè mi ló máa. ní kaba àbò rẹ ẹkún sáré ẹgbẹ sá. èmi máa ṣe ayọ̀ èmi máa pa ayọ̀ èmi máa bá bẹ́ẹ̀ jẹ. ó yẹ kó ta kúrò ní àtìtá bàbá yìí bàbá yìí ó ní ṣe kú ṣe ọmọ mi kí ni bàbá bàbá bẹ̀mí bàbá bẹ̀mí wá ọmọ máa lọ ọmọ iná onírànà ọmọ kékeré nígbà tó máa ṣẹlẹ̀ ṣe ti sọ fún ẹ onírànà orí èdè èdè èdè ẹ̀yà tí wọ́n máa fọ̀ kiri náà ni tí tó fi rọ̀ nǹkan sí níkùn á máa fọ èdè yín náà ni ṣé mi kìlọ̀ fún ẹgbà tọrọ ìmáṣẹ́lẹ̀. ọjọ́ ìsìnkú ni mo ní kò ní. ẹ ó máa mú kò ẹ náà ni kíkọ yìí náà ni wọ́n máa mú gbogbo ẹ̀kọ́ ni wọ́n tún ti rẹ́lẹ̀ náà pọ̀ ẹ̀ ṣé mi ìkìlọ̀ fún ẹ̀gbà tó ń bẹ̀ sanwó gbèsè àwọn amóyúkọ ẹ̀sìn ó lè bẹ́ẹ̀ mi gbèbí. máa lọ a ní kó máa lọ aṣẹ́wó olóyún wọ̀tá ṣùgbọ́n tó ṣe fẹ́ máa rú kìkiri pẹ̀lú àgbo ni kọ́ lọ rú ẹ̀dànù kó rọ́ gbogbo ọjà mi dànù fún mi kó wá dé kó wá máa bẹ̀bẹ̀ ó yà ìta. ìta wọn ní kó máa lọ aṣẹ́wó máa lọ máa lọ àfẹ́ máa lọ ó dàbí ó fẹ́ tẹ̀lé iṣẹ́ ti tú ẹ lọ́dọ̀ mi àbí ó fẹ́ tẹ̀lé onírànù oníràṣẹ̀ ṣé kí ni ṣe kí ni ó jẹ́wọ́ ní fún ẹ̀mí èjì ló fi fà ṣe bẹ́ẹ̀ ti rí mi ò mo ṣe wà ní ìgbádùn ẹ tó bá tún ti lórí pẹ́yẹ nínú ibi ṣe máa fi léèjì òun náà síta nìyẹn. lẹ́yìn sún alábòsí wọ́n ní kéèyàn máa lo ní kókó máa lọ. wọ́n ti ètò pọ́n mú èjì kì ṣe tẹ̀ lánàá gbogbo máa lọ bí ọ̀gá isiko ṣe koyún sí mi lọ́rùn lé ni o ó ti kọ àdá gbé àdá fà kó tó di fún ìgbà tí mo pàdé àlàbá. ẹ super park ẹ ẹ kàn ń ṣe kékeré ńlá méjì ṣe kí ajá rẹ. ǹjọ́ ibi pa mí ìra búrẹ́dì kò mí. mi gbọ́ búrẹ́dì. àti kíni àti omi omi nípa pure water. kò sọ My change ń kọ́. Look my face well o. Oh. Uh, come back. I'm, I'm ọjà níbẹ̀ kì í mú kiri káàkiri orí kan inú ọjà yìí náà ni mo dẹ̀ gbé ọmọ òun sí fẹ́ kí nǹkan kan yẹ lẹ́nu pé ṣùgbọ́n gbogbo ìrìn àjò ẹ̀dá láyè gbogbo ẹ̀ pátápátá ló yọ lọ́rùn bá gbogbo bó ṣe wá rìn tọ̀dọ̀ tiẹ̀ yìí kágbà pé bólúwa ti fẹ́ mi bọ́lọ́run ṣe fẹ́ kórè bẹ́ẹ̀ náà ló ṣe rí kò lè sẹ́ni tó lè bi ọlọ́run lérè kábíọ́ ọ̀sẹ̀ ni kò sẹ́ni tó lè bi lẹ́jọ́ bá ṣe fẹ́ kí ìrìn àjò ayé wa rí bẹ́ẹ̀ náà ló ṣe máa rìn ara tó bá dẹ̀ wọ̀n òun ló máa ti wá dá àwa ni ká máa gbàdúrà ní gbogbo gbà kọ́lọ́run ọba nínú àánú ẹ̀ kó fi wá dára rẹ̀ ní gbogbo gbà wá rí gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn gbogbo ẹ̀ ti dópin láti ní lọ gbogbo ẹ̀ ó ti di ìtàn pátápátá láti ẹ̀mí lọ bí mo ṣe wà yìí mo ṣetán láti wà lọ. Ah, ṣé mo mọ̀? àmọ́ kí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ kó lè ran èmi fúnra mi kó lè rọ̀ mí lọ́rùn o máa ní láti kúrò nínú ọjà ah, torí pé kò sí bí mo ṣe ní pé mo fẹ́ máa ṣe nǹkan fún ẹ tí ó jẹ́ pé inú ọjà ni màá ti máa wá bẹ ẹ ní gbogbo ìgbà ó mọ̀ wípé kò ní ro èmi náà lọ́rùn bẹ́ẹ̀ àmọ́ tó bá wà lákàtà mi gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe ìrọ̀rùn ló máa bá dé ní gbogbo ìgbà. Ah, mọ́mì mi yóò kó nínú ọjà àti fọ mi yóò falàbà sílẹ̀ mi yóò falàbà sílẹ̀ rárá àìná àìná ò kí ń ṣọmọ kékeré mọ́ ò ṣe ju orí ara ẹ kó tó bu tàlàbà ò ṣe ju ọ̀rọ̀ ara ẹ kó tó bu tàlàbà ẹ wọ́n sórí wípé o fẹ́ máa gbé lọ́dọ̀ mi èyí ò túmọ̀ sí pé mi ò ní fún àlàbá láàyè láti máa wá wọ̀ ẹ́ àlàbá lè máa wá wọ̀ ẹ́ ṣùtúgbọ́ àmọ́ mo fẹ́ kó kúrò nínú ọjà yìí tó bá tiẹ̀ wá ro gbogbo nǹkan ro tọmọ tó gbé dání ro ti ọmọ tó wà innocent tó wà ní báyìí ó tiẹ̀ ro tọjọ́ ọ̀la ẹ̀ jọ báwo ni future ṣe fẹ́ bright pẹ̀lú gbogbo bó ṣe wà nínú ọjà tọmọ ẹni mo fẹ́ kó o rò mo fẹ́ kó o sì gbé tàlàbà ti tẹ́gbẹ́ kan ro ti ọmọ ẹ̀. you want to come home with me? ọmọ ló sọ pé òun fẹ́ tẹ̀lé mi lọ yìí kí wá nìwọ ìyá ń dúró ṣe. mọ́mì mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ ẹ ṣé mà ọlọ́run àtúntò yín náà ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa rò ẹ fún mi ní èní tó bá máa fi di ọ̀la màá pè yín. àìnà yá ò bá rẹni bá là ọ̀la ò kì í yá ọ̀nà tí ẹ ti là o oore tí ẹ ti dé ìwọ lọ. mi ò fi ọ́ sílẹ̀ mi ò lọ bì kankan o èkó yóò lọ wọ́n lọ́wọ́ tọmọ tẹ lọ sóríire nǹkan tẹ̀mí kàn máa bẹ̀ ẹ́ fún ni pé tó bá ti ń ṣe dáadáa tí gbogbo ẹ ti ń lọ dáadáa fún ẹ á gbàgbé mi rẹ̀ lẹ́yìn ò gbàgbé rẹ̀ n kò ṣe mí tẹ́lẹ̀ nìkan mi ìfẹ́ fi ọ́ sílẹ̀ torí gbogbo oore tó ṣe fún mi olóore mi ló jẹ́ inú ọjà ibà ìwọ ló mú mi débẹ̀ kété tọrọ kọ́bọ̀ mi rí ìwọ jí mi rí n kò ṣe mí lè nì mi fẹ́ fi ọ́ sílẹ̀ bọ̀ ìgbà kó ti fọ́ fún mi lọ màá lọ màá lọ mi ìdẹ̀ lè gbàgbé ẹ. ọ̀rẹ́ mi lọ. mi lè gbàgbé ẹ rárá. nǹkan da fún wọn wọn kọ́ tà ń jẹ ṣé oúnjẹ rè é ṣé oúnjẹ rè é tà ń ṣọ́gà rè mí àmọ́ mo sì dúpẹ́ tèmi o àmọ́ mi ò rí nǹkan kan jẹ o. mi gan dúpẹ́ tèmi torí wọlé jẹ́ mi gan rí gàrí mu. <laughs> lọ má mi o tí yorùbá débẹ̀ ẹ̀sìn wọn náà wọn máa jọ oúnjẹ tó dáa oríṣiríṣi àsọtẹ́ ẹ̀ẹ́dẹ́ja oríṣiríṣi ṣá máa ṣe dáadáa kò rántí mi o. ọ̀jẹ̀ ò rárá lé ẹ̀ ọ̀jẹ̀ burúkú ó jẹ́ kan tí ó fẹ́. bóyá ó fẹ́ díẹ̀ mi. ọ̀jẹ̀ mi. gbà ló máa lọ báyìí. àti àárọ̀ àná lórúkọ àmì ìlú ìkan lára àwọn yàrá àwọn àlejò ẹkùn lọ́ba mi tó ṣe tó ṣe kó mọ́ dáadáa so tọ́ba ní bá ṣe tọ́nà Okay. èèyàn ní ire ah ó mú iṣẹ́ o iṣẹ́. ẹnì kìí ta bá ti ní ìdílé kí n ṣe ti yẹ tó bá ti fẹ́ jẹun kò sọ fún mi ṣùgbọ́n. Ọ̀rẹ́ni kejì. Ọ̀ ọ̀rẹ́ni kejì. Oh, good. Oh, okay. Hello. Wọ́n á gbọ́wọ́ yẹn. Ẹ pẹ̀lẹ́ ilé nílé yín o ilé nílé yín ibi tẹ́ bá fẹ́ lò sí ẹ lò síbẹ̀ o ṣe bọ́ ṣe ní fíìmù àmì ẹni píkíọ̀ ńlá. sàmì ìyàwòrán. ẹ yàwòrán kálẹ̀ máa ń yàwòrán ni kò sí nǹkan tó stop ẹ kàn gbé fọ́tò yín ìyẹn gbé sẹ́gbẹ̀ẹ́ tòun sọ kí ni kí ti ń wà lókè àbí kí tiẹ̀ wà sálẹ̀ bọ́ọ̀lù pọ̀ lọ kó sí wọ̀lá ilé nílé yín ṣẹ́kù mọ̀ báwo kan tà sùn tí mo ní láti sọ̀rọ̀ wọn fún ẹ èmi àti ẹnìkan lè ní torí mi ò jáde ẹ̀sìn láwọn ṣe. ẹ ẹ àìná ọ̀rọ̀ àjókòó o ìyá pẹ́ kù á o lọ́wọ́ mi ni màá sùn mọ́ mórí balẹ̀ ń ṣẹ̀ṣẹ̀. Thank you ó ṣe fún mi. ìyá pẹ́kùwá gbé ìyàwòrán ìyá pẹ́kùwá what is all this rubbish what is all this mo nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ mi lóko ló sọ fún mi pé àwọn pípò yìí ń bọ̀ olóyè nìkan wà tó fẹ́ owó lọ́mọ lọ́wọ́ wọ́n kí ni tí mo gbogbo eléyìí ìyẹn pẹ́kùwá ìyẹn pẹ́kùwá what's that bẹ́ẹ̀ni ó sọ fún mi pé ọmọ tó gbé lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n tó yìí náà mi ò láyè gbogbo eléyìí o no no no mi ò lè bí ẹ̀ at all.

irú kọ̀ọ̀kan bó ṣe méjèèjì náà nìyẹn o tún mú ẹgbẹ́ kò o tún mú yẹn lẹ́yìn. má jẹ́ kí n bínú má jẹ́ kí n bínú mi ò fẹ́ fún. tọrọ tó ṣọṣàfin ṣóun ló ń ṣàbọ̀ lọ́yàdé ohun tó ń ṣàbọ̀ lọ́yàdé. ojú èrè ló lè wà báyìí olúwa ò ṣe o ọ̀rẹ́ mi àtijọ́ ó ṣé orí ọlá màdámù yẹn mà màdámù yẹn ń tẹ kéèyàn jí láàárọ̀ báyìí kó máa ṣàdúrà fún un obìnrin yẹn try kí tó ṣe lè ó ti máa ní kí ló fẹ́ kí tó jí làárọ̀ ó máa ti pọmọ mi nǹkan tèmi àti ọmọ mi bá fẹ́ báyìí ló ṣe kò jẹ́ ká tí ẹ̀ alákọ̀ọ́kọ́ pé àkànwá gbé lọ́dọ̀ wọn àbí kò mọ̀ mí rí wa ní ìsí ẹ̀ léèyàn kankan mádàmú àbíkẹ́ èèyàn ní wúmà ẹ̀. ọjọ́ sí àná tí mo ní òun lọ ó kọ̀ tó bá jẹ́ pé ìwọ lọ ni ṣé wàá lóore ilé ìgbà. mi ò lè rí o pẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi torí ẹ̀ náà níbi ṣe gbàgbé èèyàn ni ẹ́ ọ̀rẹ́ mi mo dìdí bá a ní kọ mo fẹ́ kó o ṣiṣẹ́ alábàárò mi fẹ́ kó o ṣiṣẹ́ imọ́ ṣóyè o àti pé oyà máa rù kí n náà máa rù mo mọ̀ pé mi ò lè máa rù kí ló kàn mí pẹ̀lú máa rù ìwọ tó ń sọ̀rọ̀ ọlọ́run ti ṣe tiẹ̀ kí ló dé tó ṣe lọ máa rù ọ̀pọ̀ èmi ń tèmi èmi ò kó sí kọ́tẹ́mi fẹ́ kọ́kọ́ ṣe nínú láìpẹ́. èyí ni wọ́n á ní kan tí mo fẹ́ ṣe pẹ̀lú ọkùnrin. Ah, lọ má àlàfà ìwọ gangan náà lọ má owó ti wọ ẹ ìwọ náà ti ń ṣe dáadáa owó kójú ẹ ṣe ń dán ah! owó mà dá lára o owó mà dá lára o. ọpẹ́lọpẹ́ màdámù ni o onítọ́jú mi o èmi àtọ́gbọ́ o. ilé ayé ilé asán àti bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ sórí pàwọ́ ọkùnrin tá a gbọ́n tá a nílà ká ìta sì mọ́ nírò àwa la padà jáwé olúborí àbọ̀lọ̀ padà rí. lọ́nà o. mo wá yọ̀ fún ọ ni torí oúnjẹ èèyàn méjì mẹ́ta tó ọmọ ń ṣe tó ọmọ ń complain pé ìwé ìwọ o ẹ o ti sú ọ o o ti dáná o ti sú ọ sórí pé ọ̀gá ti ṣe nǹkan tí mọ̀mọ́ fẹ́ wọ́n ti gbé mi ọlọ́mọ kan wálé báyìí látà lẹ́nu ṣe sóun jọ ta ló sọ fún yín pé màdàmú fẹ́ yàwó wá fọ̀gà aláàrù lásán lásán mà ni màdàmú kọ́ ẹ̀pù ẹ̀ wá síbí báyìí ni o ṣó ti gbọ́ ah! kò sí ìyàwó kankan bì kan. Ah! bákan náà lọ́pọ̀ lóbìnrin ṣe rí o wàlẹ́ orí ọkùnrin tó bá kọ̀ǹpilẹ̀ pé obìnrin ò jẹ́ kó wọ́n gbádùn obìnrin fọ́sẹ̀tì wọn ní làákà ẹ̀kọ́ bọ̀ brainwashing lásán lobìnrin fẹ́ ah! brainwashing kó bá ọ brainwashing kí yú díẹ̀ aṣọ ọmọ kankan tí wọ́n mọ̀ pé ẹ̀yìn ọba mi rẹ̀ rù oyin ó sí ọmọ yìí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àgbà yẹn ẹ̀ wá gbà kàrà wá gbà dùdú lọ́mọ kékeré fi mojú èèyàn bíi ti bẹ̀rẹ̀ nu tọ́ka bá bẹ̀rẹ̀ sí ní rásì tọ́ka bá bẹ̀rẹ̀ sí ní kó fún wọn ọlọ́mọbìnrin tó ń mú gbẹmúgbẹmú tọ́ka bá bẹ̀rẹ̀ sí ní kó fún wọn gbogbo yín lẹ́fọ̀ọ́ nù lẹ́yìn tá a sí ní ṣe wé. nǹkan tó ló ń sọ ṣé báwa làwa nulẹ̀ o mọ nádà. ìwọ kan wà nílé ni ò ń gba tẹ́gùn àwa táwa ń ta ọmọ this is the human we are talking about. nǹkan kan fi we get visitor you like, spend it. If you like, sorry. Come on the highway. Come on the highway. Come on the highway. Mama, Mama. How are you? I'm fine. Apa, what a gorgeous afternoon. <laughs> I miss you. Gánà láàrin mi àti tó bá yẹ pé Gánà lẹ ń gbé ariwo tí kò mọ̀ kan gbogbo àti báyìí ni pé kò sí pé Gánà ló sáré. Àmọ́ lẹ́kọ̀ọ́ táwọn ẹ̀kọ́ sáré gbọ́ lẹ́kọ̀ọ́ everybody ń ta mọ́ra nítorí àwọn ẹ̀sìn ẹ̀ tó ń da ìlú tọ́jọ́ wa rú. Àti ẹ̀ bọ́lì. I miss you. Àwọn àwàdá yìí mo fi máa ń miss láti wá bíbá. Àti ẹ̀ bọ́lì. Ààrẹ wo? Ẹ gbọ́ wọlé, it's really tough for celebration. Èmi lórí kìí tẹ̀ fi wá bí èmi náà mọ̀ pé kò sí abiyamọ náà tọmọ rẹ̀ ó gbọ́rọ̀ sílẹ̀ nígbà tí ìròyìn rẹ̀ dùn. lẹ́yìn tí ó jẹ́ pé hungry face lẹ́bi kú òǹbí exactly face mo padà rí bẹ́ẹ̀ yìí. gaba gaba gaba agbáyé ọ̀dàlẹ̀ o agbáyé ọ̀dàlẹ̀ o agbáyé ọ̀dàlẹ̀ o. apá adó jẹ́ wọlé lọ ìdàlẹ́ yìí. mi ò fẹ́lẹ́ yìí serious. àti bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yìn àwọn ọ̀gá ti padà bọ́ lọ́dọ̀ tó wáyé. ká mọ̀ sí mímì ká mọ̀ jàmọ̀lá lọ́lọ́kùnrin. apá o tún ti mú ògógóró rẹ̀ gbogbo islamically kọ́dà èmi ẹ̀ mọ̀ gbogbo ẹ mọ̀ gbàgbé. Voy a lo que va a èmi dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run kò tí ń kò sí fún mi kò dé ti ṣe agbára ọlọ́run ọgbọ́n ọdún kan tí wọ́n ń lò wọ́n náà ọmọ mi ọkùnrin ṣe ìyàwó tí mo fẹ́ fẹ́ àbúrò mi ni. àbúrò. ìrànlọ́wọ́ ni ọmọ mi kan ẹ àtọmọ àtọmọ ìlú ọ̀rọ̀ wọn ní problems ọ̀nà ìgbà sísè àti ọmọ <laughs> ó ṣe ya létí lápá ọmọ báyìí ó ṣe ya létí ikú ọmọ báyìí ó ṣe ya aláìgbọràn ọmọ báyìí ah so òun wò yí pé nǹkan tí bá fẹ́ dà lára kì í dà fún ẹ nǹkan tí bá fẹ́ o fẹ́ wo nǹkan tí mo fẹ́ ṣe fún àbí o lè máa ṣe fún ẹ mo fẹ́ ṣe fún ẹ because ọkọ̀ jókòó sílé ọmọ mi òun jẹun lásán ní gbogbo gbàfọ̀ nothing o tún wá lọ kó àwọn ẹbí ẹ wá ah, eh, ìyá ẹ lókùn tó máa kó àti bàbá ẹ lókùn ṣùgbọ́n èmi ni ìgbà fún ẹ mi ò ní ìgbà fún ẹ nípa kò jókòó sí mi kò má ṣe nǹkan tí mo fẹ́ yẹn ṣe mọ̀ pé oṣù méjì tí mo fún ẹ ṣe mọ̀ pé ó ti kọjá ó ti kọjá báyìí owó àwọ̀ pé kí ni mo fẹ́ ṣe àbí. Ah, ọ̀dọ́ fẹ́ ṣe bíi ti báwo àbí kẹ́kẹ́ kan lọ́kọ́ rẹ̀ síta. Ah. àrà mẹ́rin líla kíákíá yìí àwọn ọmọ ọ̀tá àdúgbò yìí ọmọ àbọ̀ǹdù ẹ̀rù rẹ̀ síta ṣó ti yé ẹ̀rù ẹ̀rù kọ́kọ́ ló máa dà síta ọlọ́run ló máa jẹ́ òfaradé faradé kúrò nínú ilé yìí wọ́n bí sóni mẹ́ja ni àbọ̀dún kò wá jẹ mírun ni kòkòrò ajẹnu olùkó ṣe rí. Ah. be bá kọrin Ah, mi ò ṣe lè tiẹ̀ ní kí mi fi ọkọrin bíi ti báwo ah, mẹ́yìn fọkọrin o àtòrí ẹ̀ ní jí mú mi alábọ̀jà á síbẹ̀ àmọ́ tí yóò padà sọ́jà mi ah, irọ́ o ah, bọ́sibẹ̀ wúrẹ́ ń kéjì. ga ọkùn lójú mi o lójú mi mi ò fẹ́ràn kàkà Wọ́n tún máa dúdú báyìí lọ. wọ́n mi débi aló àkùnkùn sọ nílé ìwòye ó ga ó wá sọ̀rùn èṣọ̀kọrin mi. ìjọba yìí ń kàn wọ́n ká mi lára ẹ̀kọ́ tí èkó mi lójú tó tẹ̀lé ìwà ẹ̀kọ́ jọ mi lójú. àbí kékeré ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ so ó lẹ́nu láti lè sọ fún mi wípé kémi fẹ́ yàwó mi òògùn àlùwà àti mọ́mì nìyẹn òun lè ṣe gbé wá sínú ilé fún mi láti máa wáṣọ ọmọ ọ̀dọ̀ mi so kí n lè fẹ́ ní àbí àbí kí ni túmọ̀ yẹn. sáyọ̀ ah. mi kò dẹ̀jọ́ òde ṣàánú mi òde ṣàánú mi kò wù mí náà gẹ́gẹ́ bí obìnrin kọ́kọ́ mi kó fẹ́yàwó lé mi àmọ́ situation tó wà nílẹ̀ mi ò ní choice ni èmi náà fẹ́ dọ́lọ́mọ láyé mo ṣe ṣàlàyé àlá tí ẹni tí mo rí lójú àlá òun náà làì náà yìí tí mo bá pàdé lọ́jà ọ̀rọ̀ tí wèrè kan náà wá bá mi sọ lọ́jà ńjọ́ yẹn mo sọ fún ẹ náà pé tí mi ò bá fa ìná lójú mọ́ra wípé mi ò lè dán lọ́mọ láyé nítorí náà mo ṣe ń ṣe gbogbolóde ìjọ tí mo lókun ṣáná rẹ. bébì àti wèrè àti àìmọ́ ká lọ́lọ́run náà méjèèjì òun sọ fún mi sìn pé mi mọ ohun tí mò ń ṣe mọ́ mi ní làákàyè mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé òun lẹ kàn fẹ́ fi máa tì mí ríboríbo ibi tó bá wù yín lẹ fẹ́ gbá mi sí so ẹ gbọ́dọ̀ fẹ́ yàwó fún mi dandan ìgbà tẹ̀mí fẹ́ mo ti ṣèlérí àti májẹ̀mú fẹ́lẹ́ dá mi pé mi ò fẹ́ yàwó mi o ẹ ló dẹ̀ tó bá wọ ọlọ́run nínú àná ẹ̀ á fún àwa méjèèjì lọ́mọ tí wàá tàjọ máa gbẹjọ ẹ má force mi o i'm sorry má force mi àtọ́ kọ́ mu padà o tó bá jẹ́ pé torí ẹ̀ ló ṣe wà ń bí kọ́ dá ọmọ yẹn padà ìgbà yẹn lọ́wọ́ máa sọ fún mi pé ìyáálé mi ipò tíyáálé mi wà nínú ilé mi lòun náà wà àyè tí yẹn tèkì lòun náà tì í níbọ̀. àbáyọ̀ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé bóun èèyàn ló mọ̀ lọ́hùn gbogbo àwọn èèyàn tó lọ́ọ̀ rán wá yìí á mọ ó máa ní bó ṣe jẹ́ náà ó torí ọlọ́run tó bá ń ṣe báyìí á jẹ́ pé o ti lágbẹ̀kẹ̀lé síbòmí ni lágbẹ̀kẹ̀lé mi níbòmí ni ta ló mọ̀ bóyá o ti ń plan láti fún obìnrin mi lóyún síta wàá fẹ́ kémi kú sí ìwà ọmọ kan ṣàkólọ ọmọ ṣàní ọmọ nídẹ ọmọ lára ọmọ lẹyẹ èdùn jẹ́ ń rí tèmi. mo mọ̀ sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ kò síbi tó ń lọ tí mi ò ní tẹ̀lé ẹ kò sí nǹkan méjì tó fa ju torí ìfẹ́ tí mo ní lọ ìfẹ́ yẹn náà ló ń bà mí lẹ́rù pé ṣé tí ẹlòmíì bá dé kò ní fẹ́ bà ìfẹ́ yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ àbí mọ́ wa lọ́wọ́ and that is it. àlọ́ fẹ́ kejì àti kóòpù ńkọ́ ọ̀lẹ́ tí n bá ti máa gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ń sìn wípé bí amọ̀ fẹ́fẹ́ àwọ̀ mi kò lè jọ́mọ yẹn ọmọ tó ti súnmọ́ ọjà tí ò níbi tó ń gbé fọ̀lọ́ wọ́n ní ẹgbẹ́ àwọn ló ń ráwọn ẹ̀ ọmọ tó ń sun orí pákó aláwọn èèyàn náà tó nífẹ̀ẹ́ tó dórí pákó ni wọ́n jọ ń sùn tán bá ti kì í mọ́lẹ̀ tán tí wọ́n á tiẹ̀ ti kì í mọ́lẹ̀ bá ṣiṣẹ́ kú ṣe wọ́n á tiẹ̀ ti kì í mọ́lẹ̀ wọ́n á ti bá ṣiṣẹ́ kú ṣe lórí pákó tó wà tó bá ní hiv nǹkan àbó ní àrùn míì tá a lè fojú wò téèyàn ò lè mọ̀ tó ti wà lára ẹ̀ òkè bábẹ̀ ròyìn inú mi dòpò tí rò ó sìn ìwọ náà ti mọ̀ kí problem nìyẹn nǹkan tí wà á ti màá mi fẹ́ tì mí sí òun nìyẹn. ọkọ mi nítorí pé o farabalẹ̀ rọrọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ yìí látijọ́ ó ní ò jẹ́ kí èmi náà ti ṣàlàyé gbogbo ìgbésẹ̀ tí mo ti gbé lórí ọ̀rọ̀ ẹ̀ èmi náà ti rò sọ́tún mo ti rò sósì èmi náà ti wò gòkè ó possible kó fẹ́ ní àrùn kan lára àbí méjì due to ibi tó ti ń bọ̀ ìtòrí ẹ̀ immediately tó ti wọnú lé èmi fúnra mi ni mo ti gbé lọ sí hospital wọ́n dẹ̀ ti run gbogbo necessary test lára ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bó ṣe wà yẹn she is very clean gbogbo nǹkan tó lè jà mọ́ bí ìdọ̀tí àbí àìsàn àbí nǹkan kan lára gbogbo ẹ̀ náà ti flush out. I'm telling you. ara mi làwọn máa kọ́kọ́ dé kó tó spread. no no you don't get it kò ní nǹkan kan lára sẹ́ẹ̀ o lè pe doctor wọ́n ti wọ́n ti wọ́n ti clean it up wọ́n ti bá mi wọ́n ti treat it. dáadáa She's very clean and safe. Má kí n dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa jótúrú náà jẹ́ kí mi náà dọ́lọ́mọ láyé jẹ́ kí n kú nípò àgàn jótúrú lọ. kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún kò sí nǹkan tó wẹ̀ lọ́kàn tí mi ò ní ṣe ohun ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so baby sit down. I'm like this. just sit. kì í wà báyìí. àmì jókòó rẹ̀ ó yẹ kúnlẹ̀ sọ́wájú mi tí ń jẹun kan mọ̀ pé mo wà kẹrin dáadáa sójú kúnlẹ̀ iwájú mi ló ti jọ bẹ́ẹ̀ pé mo lóyún àbí bẹ́ẹ̀ mi ò mọ̀ obìnrin. àbíkẹ́. Èdùmàrè jẹ́ ń rí gbẹjọ́. níbi tí mo sinmi látàárọ̀. ẹ̀yin ò mí sùn. ìrégbè. Mm, mo ń bẹ̀rẹ̀ àmì ti fún mi lówó yẹn o. wáò. Oh, mo ti lọ school mo ti lọ san in fact inú mi kàn ń dùn ni. ẹ ti ẹ kó délé káàtì èyí kẹ tó lọ san. n oh, kò ní ẹsẹ síbẹ̀ mi náà fún lówó owó school mo dẹ̀ ti lọ san school. ṣe ṣe ṣàṣàn gbogbo ẹ̀ tán ṣá. gbogbo ẹ̀ pátápátá ni mo san ó mi àárẹ̀ ah, ìwé bá mi dúpẹ́ lọ́wọ́ bọ̀dá mi. wọ́n lọ jẹ́ pẹ̀ tilẹ̀ yọwọ́ wíìgì pamọ́ ń bẹ̀. Eh, ẹ ń jẹ́ tìkítìkí tó bá kan mọ́mì kẹ́ máa sọ pé kìnìún kan kìnìún kan ah, o. ẹ máa jẹ ọmọ pé lágbára Ọlọ́run. Ọlọ́run á bá mi kẹ́ ọmọ yìí Ọlọ́run á bá mi ṣàánú ẹ ọwọ́ òní kàn sálẹ̀ àpò àbùdí ń tó lókun àbùdí ń tó lọ́sà lágbára Ọlọ́run kò ní mọ̀kòrò láyé máa jẹun yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí wọn náà ṣe máa fún mi rè. Ah, lágbára Ọlọ́run. mo bẹ̀rẹ̀ fáwọn ajá yẹn lóúnjẹ. bá fún wọn iyán ló bá ní kí n lọ gún fún wọn tí ọba wáyé o máa ń sinmi ni kí n tún máa bẹ́ẹ̀ fajá lóúnjẹ kọ́mọ gẹ́tì ìsàlẹ̀ lọ fún wọn lóúnjẹ tẹ́ ìbàdàn fún wọn lóúnjẹ lọ dà wọ́n nù. aláìní yìí ó tún máa fẹ́ fajá lóúnjẹ ajá náà tó jẹ dínà. ìyá yẹn ló máa pa ẹ́ o ìyá tó sọ yẹn gangan ló máa yí èdè ìjọ wo ló sọ fún mi nínú ilé jẹ́mi lóhùn náà ìjọ wo ló sọ rí fún mi nínú ilé tó nígàn láti máa béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ jẹ fún dínà ìjọ wò ta ló kọ́ ẹ́ dínà ta ló lọ́ọ̀bù ẹ̀ wọ́n á lọ́ọ̀bù wù wọ̀nyí tó bá nírú mi lẹ́gbọ̀n wàá gbàdúrà kí n lọ́ọ̀bù wù ẹ̀ tó ti forí gbá pákó ni màá wá lọ́ọ̀bù ẹ wọ́n bá bí ẹja kó tún bíbí léèrè pé èmi kò lọ fẹ́ o ẹni tó lọ́ọ̀bù ẹni tó fẹ́ o lójú lẹ́gbẹ̀ẹ́ o lè kó máa sóúnjẹ fún bèè lọ́wọ́ ẹ̀kọ́ tó bá fẹ́ jẹ. láti hmm. sọ̀rọ̀ tán ìyàwó tèmi kọ́ ìwọ ló fẹ́ wọnú ilé ìwọ ló sọ pé ó fẹ́ èmi ò ní ìdíyàwó ìwọ ló ní ìdẹ mo dẹ̀ ti kìlọ̀ fún kó má ẹ̀ wá bí irú jẹ́ lọ́wọ́ mi mọ́nú ilé torí mi ò ní ìdẹ sífò next time tó bá tún bí ní àṣẹ tó bá tún bí ní léèrè ìyà jẹ lọ́sàn-án àbí ìyà jẹ láàárọ̀ màá ní kí ìyà yẹn ba yí ẹ̀jẹ̀ pátá. ojú ọ̀gá gan ti jọ́ ṣọ̀ǹgbó lù tí ọ̀gá ò sọ ṣàǹkó kó o bá bẹ̀rẹ̀ mi ó ti bọ́ má wọ ọ́ ní time ọ̀gá máa láìkẹ́ ẹ̀ ó mọ̀ bí mo ṣe wọlé yẹn kò easy fún náà láti tètè láìkẹ́ báyìí ìwọ ló máa wá fi sùúrù kún ìwà ṣòṣì ìwà ẹ̀rákùn ètì ni ètì yóò mú mi lé ní gọ́tà kété pa mí. Ah, but ah, Ah, Àlàmú mi rí ṣe ni bí díẹ̀. Àwọn ọmọ ti fọ́ ní náà fún pẹ̀lú ọ̀gá. Ojú gan ti wí. ma. Àyìnà. Ma. Àyìnà yóò tọrẹ. Èmi lè ní mọ́mì. Ọmọ ọwọ́ ìwé o. Ee mọ́mì. Bìtí kiri ni orí mi wú o oh, mọ́mì. Ṣé mo dúpẹ́? Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Abẹ́ ò gbọ́. Ọlọ́run wá tara ẹ̀ ṣe oore tá à ń fẹ́ fún wa. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Ọlọ́run àdúrà ti. Àfàwọn abú kò tó wọ̀. Ó ní òdìpọ̀ jù. Ẹ̀jẹ̀ òdìpọ̀ jù bẹ́ẹ̀ ni kò ní ṣaláì tó agbóhùn ìyá àwa gbóhùn ọmọ ọjọ́ ayọ̀ lọ́jọ́ náà máa jẹ́ fún wa o ṣé wàá rí ohun àìná má wàá ríra ẹ̀ o má ríra ẹ̀ rárá sórí ìyáálé mi àbíkẹ́ ọmọ mi ni o kódà kò ní bí ìyàwó rárá tí n bá débẹ̀ làkàn lé oríṣiríṣi bí n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọmọ mi gan tí mi ìbá bọ́ ọmọ mi ń lé á ní mọ́ mi kí lè ní àti ṣe gbogbo ẹ̀ fún mi má rí bí ìyáálé o má ṣe sí pé èmi náà ni èmi ni mo kọ́kọ́ ṣe kíní kan má ṣe bẹ́ẹ̀ o ìfẹ́jà ní ilé ni ọ̀nà àbúrò tí o tí o wá rí àbáyọ̀mí ọmọ mi tí o ọmọ ga ni ọmọ ṣan síbẹ̀ ẹ jọ bá mi tọ́jú ọ ẹ bá mi tọ́jú ọ ọ̀nà àbúrò tí ọmọ ò lè dá lórí. ṣé ẹ rí mọ́mì <laughs> ìyáálé mi kì í mẹ́nu bà ni àti àbíkẹ́ èèyàn ni wúmà mi o èèyàn gidi ni wúmà ni o olóore mi bẹ̀ mí mi lè yòó mú ojú olóore mi báyìí mi yòó mú gún mi ah èyí ò ṣe kàkó bẹ̀rẹ̀ obìnrin hmm. mi ó náìsí mọ́mì ó gbó mi kúrò nínú gọ́tà ó dẹ̀ rẹ̀ kò mí ìrì pé mo ti fáyìn ah ẹ̀fọ́ mi gan mọ̀ fọ́ mo lè fáyìn hmm. ìgbà tí mo yà bọ́ọ̀lẹ̀ lẹ́nu ọ̀nà lérin gan yẹn ọ̀yàn wò mí lọ́nà lọ́pọ̀ yé obìnrin mi ò fáyìn ọ̀pọ̀lọpọ̀ ìyáálé mi ni àlọ́ mi ṣì rí. àǹtí àbíkẹ́ mi ò ní fẹ́ bí akẹ́ni ti kò ṣe láì ní ìyẹn náà kò wíwọ̀n yẹn máa ẹ̀sìn then tí bá ní anything lọ́wọ́ wọ́n máa ẹ̀sìn tí ètí láti bẹ̀rẹ̀ but she is a very nice woman. èyí ọkọ mi iye kéko ti dùn lẹ́nu rí ah, ìṣèkó. àyànná ah, yọ̀dọ̀ rẹ̀ ṣègbó ṣègbó bá mi fàyè pé ìbejì ló fẹ́. Ah, bẹ́ẹ̀ ni òun mi in fact ọkùnrin méjì lẹ́gbẹ́dọ̀ kan wà mi ó mèbí ọkùnrin méje o obìnrin méje mo yà bí. tí ẹ bá fún mi lọkùnrin méje mo máa fún àyè yín ìmọ̀ ọkọ tí mọ́mí ìfẹ́ bọ̀kọ́ tèmi ọkùnrin méjì làǹtì làǹtì látọ̀wọ́ yín. sori láàárọ̀ báyìí mọ́mí àǹtí àìlọ́ ibi tí mo fẹ́ látọ̀dọ̀ wọn. ọlọ́run àṣírí rọ̀ ọlọ́run àṣírí rọ̀. mọ́mí o mo fẹ́ tètè à lọ sí léṣe nǹkan yìí sọ nínú ọ̀rọ̀ rí nísìnyí bọ̀ ìfẹ́ kan àtọ́jú dáàdì kí yóò ga sí i. Hmm. Ah, dáàdì á jẹ yún yíyàn lásán àwọn dáàbì gbà sí wọn mi. ṣé ìbọn o tún wà lè mú ọmọ ṣe wò. a ah! mi gúnyànjú. Uh-huh. o ní báyìí báyìí. a mọ mi èsè ìgbìmọ̀ èyí ò ṣe lè kẹ́kọ̀ọ́. kọ̀ọ̀kan dáàbì gan mọ̀ mi. ǹjọba ẹsẹ ẹ tètè máa lọ bá ẹbí rògbò máa fara mú wa dọ̀la ni. ẹ ṣàgbé báyìí ní kí n bá yín gbé báyìí. iṣẹ́ màá everybody òun ṣe gọ́mà èèmọ̀ ló pẹ́ kọ́ lọ́rùn. àìná three hundred thousand. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o ṣe o ṣe o ṣe o ṣe. wọ́n alaba ó pọ̀ jù yẹn lọ iyó wọ́n pọ̀ jù ní lọ èló ni mo ti fún ọ mo ṣe mẹ́yẹn bọ̀ lápò ni alaba o ti ṣoríire kó ti mú iná kó mú bẹ̀rẹ̀ ohun díẹ̀. ẹ má fi ṣe kó gidi. yóò wá gbádùn mi. ọ̀rẹ́ mi <laughs> àmọ́ ọ̀rẹ́ mi kò dé every time kò ẹ bá ti bọ̀ níbi báyìí kó sí gílọ̀fù mi gílọ̀fù yìí ni àìmọ̀ hmm. àti iṣẹ́ mo ti ń bọ̀ ṣé bí mò ń gbẹ́rù ni ó dẹ̀ ní kí n máa bọ̀ nílẹ̀ mo kọ̀ sáré gbé ìkélẹ̀ mo dẹ̀ sáré máa bọ̀ ń bí hmm. pé níta ló lè pè mí kékeré wá gbẹ́rù o àmọ́ lẹ́yìn èyí mọ̀ gbẹ́rù kankan mọ́ o ah, mi ní bẹ mú mi fẹ́ rí glove mọ́ o mo ti gbọ́ máa bọ̀ máa bọ̀ fiyó. Ah, hello mọ́mì mọ́mì ìkàsán wà yes ma ah, mo ti bá yín ṣe tán òun kì í láìkì gan jíjẹ kì í láìkì ni mo sè èèyàn agbádùn rẹ̀ gidi yes ma èèyàn apá kò mí o n ṣe mà yes ma ó dà mèé retí rin mọ́ mi ah ìyáálé mi hmm, ó náìsí gidi èèyàn ní àyìnà. kí ló dé tí ìyáálé ẹ tó ṣe máa ń ṣe tó ṣe máa ń rẹ ń kiri a máa ṣe a máa ṣe ìwọ ni wàá dáná wàá ṣe lè ń ṣọ ẹ kiri gbogbo nǹkan tó bá ṣe kí ìwọ tó gbẹ́sẹ̀ kan wàá láti béèrè àbí wàá láti tọrọ ààyè kí ló dé ṣé ni ẹni kí ló dé ìyá rẹ̀ ń brẹ́nu o kó o mọ ọkọ tó ń ṣe o kó o la ojú ẹ sílẹ̀ ṣé ìwọ mọ̀ pé ẹni tó bá bímọ fún ọkọ òun ló ní ọkọ òun ló ní ilé kódà òun ló ní gbogbo ogún ọkọ pé kí ni ṣé pé o mọ̀ ni o mọ̀ o ti wá mọ̀ lẹ́yìn ṣé o gbọ́ mi ṣọ̀rẹ́ tó bá jẹ́ ọ̀la nùfẹ́ tálábìnrin yìí ìyá ilé ẹ̀ tó bá lọ bímọ fọ́kọ ẹ̀ pẹ́rẹ́ <laughs> àti wọ́ o àtọmọ tó bí àti ẹrù ẹ̀ gbogbo ẹ̀ báyìí ọmọ àti síta ṣé kò tó fẹ́ nìyẹn ṣé kò tí o fẹ́ nìyẹn èlò ló ní nínú eh, àkáǹtì èlò ló ní bẹ́ẹ̀ tí ó pé one million. ah bí mo ti àrí one million. owó owó one million náà ní one million. mi ni one million. yé dájú wọlé ò ní one million. ah àìná àìná nígbà ló wá dọ̀dẹ̀ báyìí hm? ṣé wọ́n yìí kọ́ ni àìná tó jẹ́ pé ká tó san hábà ẹ̀ wà á ti sáré ṣe jájájájá ní ní ní ní ní ọjà ibi báyìí wá dọ̀dẹ̀ síbí. má yà rẹ̀ ń brain rẹ̀ mi dé mi. kò ṣe hmm. orí mi lá bá wọn jà orí ẹ̀ á bá wọn jà jẹ́ kórìí ẹ̀ bá wọn jà so nǹkan yà ṣe kò ní lè ìmọ̀ mm. ayé mi á da ah, ọ̀rẹ́ èèyàn mọ̀ burú. torí kan náìsì ni. náìsì. Eh. bí wọ́n ṣe ń ṣe sí mi ni mo ní mm. kí n máa ṣe bí ọmọ gidi. ṣé ìwọ mọ ìdí ìwọ mọ ìdí tó fi ń ṣe bó ṣe ń ṣe sí i ṣé ìwọ mọ ìdí ẹ. èyí eh? mi rọrùn. Ah, ah. ọ̀rẹ́ mi á da kù ara mi gan gbọ̀n mm-hmm. àgbà àyìnà tí mo mọ̀ nìyẹn àyìnà tí mo jẹ́rìí nìyẹn àyìnà olóúnjẹ lé à jíjẹ líle kí ni kọ̀yìnrín ọkàn kó jíjẹ sílẹ̀ oúnjẹ tó ṣe fún ìyáálé ẹ kí ni ọ̀la. tẹ̀tẹ̀ ní ṣíwájú eré sísá ìrọ́kòrò ní ṣíwájú ìrìn afọ́jú tó tọ̀nà alẹ́ àtọ̀sán àtòru èwo lórí tẹ́lẹ̀ dídán kògò mójú tó fẹ́ ju kẹ̀kẹ́ ó dájú. àìná kí ló ṣe àìná. ṣẹlẹ̀ ta ló jẹ gbogbo oúnjẹ ilé tán. àǹtí àyìnà ni àǹtí àyìnà ló wà bù gbogbo oúnjẹ àti gbogbo ẹran tó wà ní pọ̀tà àwọn ló wà bù jẹ́ nínú dání báyìí. ṣé o ṣe pé èmi èjì ẹjọ ya wùlé papọ̀ àǹtí àyìnà ló mú gbogbo oúnjẹ ló mi ò rò pé wọn tó ń sọ wọ́ọ̀ wo gbogbo pọ́ọ̀tì yìí aláìrọ ni mo ṣe bẹ̀ tí gbogbo ẹran kúnlẹ̀ ṣé òun ló gbé tó tí gbogbo ẹ̀ ń ti báyìí ló jẹ gbogbo ẹran ọdún ọbẹ̀ tán tí pọ́ọ̀tì fi ẹ̀ ń ti báyìí gbẹ́rù kalẹ̀ ó dẹ́ wò tó fi ṣe gbogbo orí burúkú yìí. Ayọ̀ dúró kí ló kọ̀dọ̀ ẹ̀ kí ni gbogbo rẹ̀ lọ́la tó ṣe kí ló jẹun sí ẹ lórí lọ́pẹ̀ tí mo ṣe wàhálà sí lánàá bí kókó kan mi lè jẹun tó bá dé owó mú gbogbo ọdún pọ́ọ̀tù ó wà màmá àwọn lọ́wọ́ bu gbogbo ẹran nínú pọ́ọ̀pù. sórí fóònù o ti dàgbére tiẹ̀ àwọn ọlọ́run kó gbogbo ẹ̀ ó gbé ìwòsàn kalẹ̀ sínú bíbá yìí ó àwọn kó gbogbo ẹran náà ẹnu ọbẹ̀ ó jẹ́ ó lè ní sọ́ọ̀ kọ́kọ́. wà bí ẹranko náà. ṣọ́ọ̀mù ṣíọ́ ni kí ni kí ìtumọ̀ rubbish àti stupid àti idiot kò é bá mi dán òun àgàn lásán làsàn yìí. ẹ gbà ọ sí fèèní. ojú ẹ̀ dàgbà kò wọ̀ ní ọ̀rọ̀ ọjọ́ sọ. ta lélẹ̀ kí lélẹ̀. mo rí ọ dáadáa ń ṣe wà àbíkẹ́ ni àbíkẹ́ àgàn lásán làsàn jẹ́mi sọ kínní kankan àbí torí fọ̀ ikú erí ko ko tì í líbẹ̀ kó jẹ́ fọ̀ kékeré lásán kè é líbẹ̀ èyí òun níjọ́ lójú ṣé o ti mọ̀ bóyá wo ìkàn níbi gan o ti mọ̀ àgàn lásán lásán. èmi ló bá sọ̀rọ̀ lásán èmi ló ń pè lágàn. ta ni ẹ ọ̀gá jẹ́ ń gbọ́rọ̀. èmi lẹ́nu ẹ̀. fèrè fèrè ló jẹ́ mi sọ tuntun kù ọ́ nínú ilé yìí mo ti di champion ó lè ti mú mi kọrin gan pé bá gbọ́ dáadáa èmi lọmọ kan sọ lọ́ọ́lọ́ọ́ báyìí èmi gangan lọmọ kan sọ kéènì wọ́n sọ̀rọ̀ méjì á ti fa mọ́ lu ìyà àyà rẹ̀ ń gan ọlọ́run nípọ̀ èmi yọbọ́ á mọ́ lu ìyà èmi èṣè mi ni èṣè mi ni àkúrò àga. má padà bá mi tíráyẹ̀ mọ́ o abàmì tíráì ẹ̀ lórí èmi ọ̀gá ni mo jẹ́ nílé yìí ṣùgbọ́n mo ti tún lẹ́nu jù ẹ lọ ṣé mo ti gbọ́ mo ti lẹ́nu mo lẹ́nu gidi èmi náà mú kọrin báyìí àbàmì gan owó ti kú kọrin ọmọ kan sọ ṣé èmi ìgbé jíjẹ tí wọ́n á gbé ọjà gbé jíjẹ ni àjẹun àjẹun parí nílé ṣé èmi ọ̀gá àrùn ọkọ́ra rẹ lọ́jọ́ ọlọ́ọ̀tẹ̀. ọmọ ẹlẹ a ní o fọkàn balẹ̀ ṣé tó bá ti ń yí mọ́rù wa ẹ̀ sìn yẹn máa máa kàn sí fún ẹ bá ti ń gbé ẹ̀ ẹ̀ sìn máa máa tọ́jú ẹ kó fọkàn balẹ̀ kó sí wèrè. ẹsùn ẹnu yín dùn ẹnu yín dùn gan yín ò dé kó yẹn jẹ ara ẹnu yín ti dùn jù kò sí kò sí gbogbo bàbá mi ló international airport bàbá mi ló nígbà bàbá mi ló láwọn èmi mo máa tọ́jú ẹ̀ máa jogbe èmi ò kó yẹn jẹ o. Ah ọmọ wo wà yìí òkè yẹ fi ẹlẹ a máa tọ́jú ẹ nì wo wà yìí ọmọ kò dúdú ọ̀rọ̀ tí n bá gbà sí fún ẹ lọ́kàn máa di ṣokoléètì gbà bí n ṣe sọ yìí. ẹsẹ wàràwọ ìyá lára mi mo lè dúdú ṣùgbọ́n ẹbóni ni mi ẹ gbàgbé. ọ̀hún náà ni ẹ ẹbóni ti fẹ́ máa bó gbogbo ẹ lọ lórí ibìbò òsì ìyá máa wọ ìfìyẹ́lẹ̀. ó bà sọlẹ̀ filé yọ ló wà bẹ́ẹ̀ ẹ̀rí mo jẹ́ ọmọ àbára ẹni tọmọ aráyé bíi sínú ìgbẹ́ tó ń bira ẹ̀ sójú ọ̀nà jagunjagun tó yàtọ̀ sọlọ́ọ̀dẹ. ẹ finest man I've never seen in my life ọmọ máa fọ máa jókòó sórí ọ̀tẹ̀ stand up lórí àpótí ọ̀tẹ̀ báwo lè ṣe wà tí àbá tó bírú àwa yìí lọ́mọ bá kú táwa bá ti rí dùnú tiwa ọlọ́run inú ayọ̀ la jókòó lé. ẹ kí olójó ẹ̀kọ́ ẹ̀kọ́ kọlà sàárì ọ̀gá mi. kí ló ṣẹlẹ̀. sàárì ọ̀gá mi. ó yá tari yẹn kọ́ka lè mọ bó ṣe lọ ó yá jẹ́ kán mọ̀. madam sade wà lórí ìjókòó ṣé kí n sọ. wọ́n ní ọ̀sọ̀rọ̀ ọ̀dẹ̀ lọ́nà ẹ̀bí ọ̀lẹ̀lẹ̀. sàárì ọ̀gá mi àṣẹ látòkè ọlọ́run pé ń lọ lé níṣẹ́ mo fọ́ Hey, wàhálà àìní alágbo tí mo rí lásán bàbá ti màmá ti ga inú mọ́tò tó wà gan kò ṣeré rárá mo tún pa àbórí mi ń sáré torí mo sáré fa two drama òbí lọ́dọ̀ sẹ́mi òbí ẹ̀mí mo ń ṣera mo tún dé mo tún gbé súnmọ́ tán. gbé sọ́kò yé mi tó sọ́mọ tó bá ń pè mí pátákó ọdún kan. wàá ṣeré ni ẹ̀rọ jẹ́ kí n gbà lẹ́nu ẹ̀ kí n sọ́dẹ̀ dùn aláìmì ní fún yín lófo ṣẹ́rí àìná alágbò tá a pè lónípàtọ́ ọdún kan lásìkò tá a wà yìí aláìlè ti kúrò lónípàtọ́ ọdún kan ilé ìbúrẹ́kẹ́ gan o ọlọ́run bá wọn aláì ti bá parọ́ fún yín kó má dà fún mi láyé mi torí kàkà kí parọ́ mà kúkú sòótọ́ bó ṣe wà mọ́tò tó wá ń di àìná lásán one two three four five six seven eight nine ten eleven ẹ má jẹ́ nǹkan torí púpọ̀ ọlọ́run mọ́tò yẹn máa wọ ó máa wọ́ọ̀tì forty five million naira. yé pa ọlọ́run bá mo fi bó ìyẹn nìkan wá kọ́ ọ̀gá bẹ́ẹ̀ mo mo ní ẹ́ ó dà pé bẹ̀rẹ̀ fún ọ̀gá mi rè o mo wá lójúnú mo wá sún mẹ́yìn ojúnú tí mo fi wo ikùn ọmọbìnrin yẹn mo kàn rí ẹsẹ̀ yẹn ni mo ní ah, ẹsẹ̀ ìjọ ẹsẹ̀ ọ̀gá mi mo ló lè má jòun mo wá gbé etí sí i pé ó yá etí àtọ́jú mo wá rí i pé fèsì tọmọ yẹn fẹ́ mú wọn fẹ́ jọ fèsì ọ̀gá mi mo ló dà pé ẹrù ọ̀gá mi rè o. ọmọ gbàgbé ẹ̀fà lálẹ́ sọ̀rọ̀ gidi jẹ́ǹsì o tọrọ fún ẹ ó bá ti lọ bí ọdún mẹ́fà irú àwọn ẹ̀yàn máa ń tè lálẹ́ ẹlòmíà ti gbá sí ló bá fi tayọ wájẹ́ kó o lórí o tìbẹ̀ fódà ti rí ṣe ẹ ṣọ́ọ̀rọ̀ ń gbọ́ à ń tọ̀ sí àwọn ń tẹ̀ sí pé a ní fọwọ́ kàn kó má ṣoríire ọlọ́run ló sá hmm, etí ẹ̀ dì ní wọ́n náà fọwọ́ kàn yóò ṣoríire jẹ́ ìwọ gan kó ṣe kí ni kó gbaná mú hmm. jẹ́ ká fi yẹn lẹ̀ níbo ni ibi tá a rán ẹ ń lọ ńkọ́. ọ̀tọ̀ ni ala ìgbà tá a dọ́dọ̀ sàwìsẹ́ ọmọ adéyanjú ẹ̀yin náà ṣàmù gbàtà rẹ̀ débi àrẹ̀ ló lámbà yẹn fún wọn pé aláìjákájá kó yé pé tàbá dé lọ́tún la máa bì happy lọ ìwà ni tó bá ti lè kọjá ọ̀tún la ọlọ́run àwọn máa bá nǹkan jẹ́ ń bí o ọlọ́run ni kò sí wa. wẹsẹ ọlọ́run èèyàn mú yìí ẹnu náà fi yàtọ̀ o ọpọlọ wọn ò jẹjẹ ṣe déédé àṣì àṣì àṣì àṣì oní àtún àgbà nọ́mbà àfúnipẹrudé ẹsẹ̀ méjì ìfọ̀tí kan ojú èrè. ọ̀túnla náà lè máa rí gbà. àti gbogbo àti ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yín òkan tí ẹ fún one face. ọ̀gá máa sí sọ̀ ayọ̀ madam sajẹ́ ni wọ́n ìyá mi wọn lè ṣe ọ̀rọ̀ àwọn eléyìí tó bá ti ń tọ́jú wọn á máa wọlé sẹ́dílì fún ẹ tó bá ti ń tọ́jú wọn nǹkan á máa wọlé fún ẹ. Ah, bọ̀dá mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tó bá sọ pé ta ni inú ẹ dùn nílẹ̀ ayé ta wà yìí èmi ni o èmi ni o <laughs> madam ti lóyún. omi ni. Ah, wọ́n ti lóyún o. Ah, ṣe mọ̀ pé wọ́n ní tí wọ́n bá lè fẹ́ yàwó lé madam pé ẹni ẹ máa bímọ madam náà máa lóyún á bímọ ẹni ẹ ti bímọ o òun ni màdàmú ṣe wá lóyún báyìí o. Ah, ah, omi oh, ni. Ah, bẹ́ẹ̀ ni o àmọ́ nǹkan kan wá ń yà mí lẹ́nu o torí màdàmú àti ìyàwó wọ́n máa ń ṣe bí kàtàǹrà tì nínú ilé ni ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì kò sẹ́ni tó lè yà wọ́n àmọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí <laughs> wọ́n ṣe bí ẹ̀gbọ́n àtọ́jú tó fẹ́ ríra wọn rárá àti rárá ìjà wọn le gan nínú ilé yìí o fẹ́pẹ́ ìrù gan ń bá ẹ̀ wọ́n fẹ́ lè fi ṣíbí yọ ojú ara wọn. Oh, ó ní wá mi o ó lè jẹ́ pé èèyàn kan ló lọ sàṣìyàlé síyàwó àbí kan sàṣìyàwó síyàlé ṣùgbọ́n tẹ́lẹ̀ náà sọ́wọ́ ìṣàjẹ́ pé méjì obìnrin dénú ọ̀tọ́ lè máa tó lè tí mo tún gbọ́ lè ṣe láàrin wọn wọ́n tí wọ́n ní lábá wọn yanjú ẹ̀ báwo dẹ̀ ní ṣiṣẹ́ wà òkè. mo wà òkè wẹ́dẹ̀ kù tọ́jú ọmọ yín o mo dúpẹ́ gan-an o. ìrọ́pẹ́ dú èmi kọ́ ló máa dúpẹ́ lọ́wọ́ náà wọ̀ ìyá ló máa ti dúpẹ́ ṣé mi bá ti jáde lọ́tẹ̀ mi mo ti fi wọ́n lẹ̀ fún àtẹnudọ́ máa ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ṣé kò ṣáà ń disturb yín. I hope you are studying very well. Hmm? Ah, kò ju ẹ̀ ṣe wọ́n ṣáà ní ìtọ́sí. <laughs> èmi náà ti I hope you are not disturbing big daddy. Uh-huh, that's my baby girl. ẹ wo ẹ má bínú pé ó kéré. Ah. Don't disturb that girl. Very good big me now. Inú ti ń bi torí pé mo ti ń lọ. Ó I'll call me back okay, very soon. Hmm? Okay, okay. Happy. Adésínà ọmọ ọlá ọmọ ọlà ṣé orí mo fẹ́ sọ nǹkan fún ẹ ìwọ àti mo rẹ́ni kejì mi ò fẹ́ rí yín lọ́dọ̀ wúmà ìyá ìlérí yẹn mọ́ ṣé o ti gbọ́ big mommy. tẹ máa ń pè ní big mommy. mi ò fẹ́ rí yín lọ́dọ̀ wúmà yẹn mọ́ tí bá rí yín tẹ bá lọ sọ́dọ̀ ẹ̀ tó bá rán yín níṣẹ́ tẹ bá dáhùn mo máa nà yín torí mo mọ̀ yín pé mo sọ fún ọ̀rẹ́ mi méjì ń tiẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ ń tiẹ̀ ìwọ ò kí máa ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n bá pariwo big mommy big mommy tó ní ṣokoléètì àti bisikíìtì tó fẹ́ fún ẹ ṣùgbọ́n kan tí mo sọ lọ́rọ̀ ni mò ń sọ̀rọ̀ tó dá mi lóhùn yìí tó bá fẹ́ ṣeré nìsí wàá mọ̀ pé wàá wàá máa sọ̀rọ̀ kò ní dáhùn tó bá ti sọ pé kò gbọdọ̀ ṣe nǹkan òun á dá mi lóhùn má ṣe nǹkan tí mo sọ ṣó ti gbọ́ tó bá padà lọ bá wúmà yẹn tó bá rán ẹ níṣẹ́ tó dá lóhùn máa lù àti ọmọ ọmọ àyẹn ò gbọdọ̀ bá ṣeré mọ́ torí olórí burúkú lobìnrin tó ń wò yẹn ṣó ti gbọ́ àtìgbà tó ti gbé mi dédé yìí ó ṣe ló ṣe mi pé kiri ká jáde ká jáde mi àti ẹ mi ò lè fẹ́ kó bá wọ́n mà ní sọ̀rọ̀ mọ́ tó bá ti pè é má dá lóhùn ṣó ti gbọ́ tó bá lejú mọ́ ẹ báyìí wọ́n náà ranjú mọ́ kó ranjú mọ́ kẹ́lẹ̀ dárí akí ìbàjà ṣó ti gbọ́ bóyá tó fẹ́ jẹun ni nínú ohun gbogbo ká máa dúpẹ́ bó ní olùkókó. ẹ fẹ́ jáde mà ẹ má bínú ma mọ́tò lẹ fẹ́ gbé jáde ah! ẹ má gbé jáde o èpè ti wà lórí ẹ àwọn ọmọ mi wá sọ pé tẹ́nibọ̀dì bá fọwọ́ kọkọ ìtàn bá lọ rí wọn ò ní bọ̀ rí o. mo mọ̀ wá dáhùn. ẹ gbọ́dọ̀ gbé jáde èmi ní sọ́bà for anybody nínú ilé yìí ẹ gbọ́dọ̀ gbé mọ́tò jáde. wá àìná ṣé kò ṣe kó rí ìwà àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ fẹ́ burú ṣá ṣé torí gbogbo òṣìṣẹ́ tó ń ṣẹnu lẹ́yìn tí mò ń wà látijọ́ ẹ̀ ó yà wèrè ni. iyọ́ dákẹ́ ẹnu rẹ jọ wo di sọ̀rọ̀ gan itọ́ kọ́ sílẹ̀ lẹ́nu rẹ kò ṣì ọ́nà èmi ní for anybody gbọ́dọ̀ gbé jáde. bébì kí ló ṣẹlẹ̀ mọ́ òkè ọkọ mi máa gbà mí kẹ mo fẹ́ jáde ní sinapa sọ wípé àìná sọ wípé mi ò lè gbé mọ́tò jáde kódà gan ọkọ mi gan kò tó bẹ́ẹ̀ kó gbé mọ́tò jáde. ẹ o sọ bẹ́ẹ̀ ń gbọ́ ṣó sọ bẹ́ẹ̀. wọ́n ní pé tọ́wọ́ jẹ́ ń pẹ́yìn gangan lẹ gbé mọ́tò jáde sà wọ́n ní tẹ́ bá lọ rí pẹ́ ẹ̀ ní bọ̀ọ̀rẹ́. kò ní dá afẹ́ fún nǹkan tó sọ yìí orí ẹ̀ burú ni. no no no má wọrí fòun lẹ fòun lẹ jọ ṣé pé lóòótọ́ ló sọ nǹkan tí apá ló sọ yẹn. òótọ́ ni mo sọ bá torí èmi lílu ilé ìwọ ló lílu ilé ìwọ ló lílu bó. ilé next time tó bá tún stop ẹ wípé kó má gbé nǹkan kan jáde nínú ilé yìí wàá rí nǹkan tí màá fojú ẹ rí máa tiẹ̀ jáde àti wo àti wo nǹkan tó ní máa fi lé ẹmú mẹ́nu géètì mi. ọ̀gá wẹ́ẹ̀ yóò ṣe bàjọ́ ẹgbẹ́ ẹ̀sùn kò yóò ṣe wẹ́ẹ̀ yóò ṣe nǹkan kan kí ni wàá lè fi jáde. èmi wẹ́wẹ́ ṣe bá èmi wẹ́wẹ́ ṣe bá ìṣẹ́jú ẹ̀ kì í ṣẹgbẹ́ ẹni tó gbé ẹ wálé ni wọ́n yọ ẹ́ kò nínú àkìtàn wọ́n gbé ẹ wálé ló fi sọ̀rọ̀ báyìí. ọ̀gá ìtàn lẹ́yìn. apá ìwọ tó ní kó o má jẹ́ kán jáde yẹn gangan ìwọ fún ara ẹni kó o súnmọ́ bí fún ní kìkù wá kó o sí mọ́tò yẹn fún ní kìkù sí mọ́tò yẹn. ẹ pé wá fẹ́ mo sọ ìwọ ẹ̀

nọ́mbà tó bá ti wù mí ni mo lè pè ṣé ẹ rí ọ̀rọ̀ àjọ yìí mi ì ṣe é rí o kódà ọjà tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ń ṣe ń bẹ̀ mi ì bá wọn ṣe o tí bá bá ní kí n ṣe ìkìlọ̀ kan wà ń bẹ̀ èmi ò ń fi owó tèmi ṣeré o ọjọ́ tó bá dá àwọn fẹ́ kówó fún mi òun ni kò kówó fún mi àmọ́ ẹ̀dẹ̀ máa rọ̀ lọ́wọ́. five hundred thousand irú ṣọ́ọ̀bù yìí tẹ bá fi ra àwọn ọjà sí mi ẹ máa rí ṣe máa tí máa mú fún jù báyìí. oyè mi oyè mi èrè ní problem pẹ̀lú àjọ lájọ mi. Ah, ọ̀rẹ́ mi rèé. ọ̀rẹ́ mi àìná báwo ni ọ̀rẹ́ mi wà mọ́ wa. àdájọ́ ah, ah, ah. ti máa lọ máa tún padà rí i. ẹ a máa sọ hmm, a máa sọ ẹ máa ó dà pọ̀ ọ̀rẹ́ mi jókòó jókòó jókòó. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wo ọpẹ́lọpẹ́ wo. ọ̀rẹ́ mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ó àmọ́ ibẹ̀ ìtìkún tó. ẹni tó ṣẹ̀ lọ ń sin ọ̀rọ̀ àjọ náà ló ń sọ fún mi tó ti bá tẹ̀ kó bóyá bíi five hundred màá fi owó yẹn màá fi kú tún ra ọjà síbí bàádẹ́kùn. Hmm. iyó wo dájọ́ wo dájọ́ wo tí a kò líbe. bẹ́ẹ̀ ni ọlọ́wà ṣe ìyàní. wo jù bá a lọ iyó ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́rẹ́ àṣé òsùn nìyálé mi ni ìyálé mi ní gbádùn rárá látijọ́ kò ti kọ́ mi èmi gan-an mo ṣáná sí pẹtrol rẹ̀ irọ́ ni bó ṣe ń gbé fún ẹ̀wọ̀n náà ń gbé padà. pẹ̀tró rẹ̀ bá ó gbóná ni ṣe ní lọ sókè báyìí nígbà mo di fà á sì sàlẹ̀ fọ́ ṣé wèé sí ó ni. Ah, èdè yìí pọ̀ bọ̀ ó dàbò ń yé mi díẹ̀ díẹ̀ ah. ó ṣàn ṣáná sí i bí ó bá ṣe ń gbé wá fún ẹ kí wọ́n náà máa gbé fún ṣé mo sọ fún àbí mi ò sọ fún ẹ ṣé wọ́n náà ti wá rẹ̀. Eh. ìyáálé mi ègbádùn kó eh. ṣe sọ̀rọ̀ báyìí adasa we still need. ṣáà máa ṣe bẹ́ẹ̀ o ah, bẹ́ẹ̀ bá ta ṣe ọlọ́wẹ́ o ah, ọ̀rẹ́ mi lórí ẹ o ah, ọ̀rẹ́ mi kí ni wàá jẹ báyìí wọ́n lè já wọ́n lè. bá ní wàá jẹ ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi. wọ́n wọnú ilé wọ́n wọnú ilé. wọn láì wọn rí nǹkan rẹ̀ kí ni rí tètè ọmọ kan fẹ́ fún mi lóúnjẹ yìí. ẹni gbogbo àwọn owó tẹ máa ń bọ̀ wọn àti ìgbìmọ̀ ìgbìmọ̀ gbọ́dọ̀ láti fún dájọ́ ṣé gbogbo sálárì náà àti wọ́kí ìgbà ìwò jẹ tẹ́lẹ̀ fúnra bí wọ́n ti ní sí ìbẹ́sílẹ̀ ti lóṣù oko ni mo dáhùn ọ̀nà àwọn àgbà tún ni wọ́n bá mi wọ́n bá mi rò kó mi. gidi àwọn pẹ́pẹ́mì tó wà lẹ́nu jẹ́mẹ́ta ni pé àwọn tí wọ́n bá mi mójútó oko wọ́n ti di ẹ́sìn àwọn náà pa àwọn èèyàn káàkiri ṣé wọ́n á lè bá wọn pé mo fún jáde mo fún ilé wẹ̀rẹ̀ lóko ẹni kò ní wọ́n kì í ṣé happy mother's day àgbẹ̀ ń ṣàwàtì àsọkalẹ̀ àǹfààní gbogbo àwọn tó fi mọ̀ wọ́n gbà àgbẹ̀ wọn sáà nǹkan tó ń ṣe network fẹ́ràn tó kàdé lórí fóònù òde ìgbóná kó tiẹ̀ ló kùn kí wọ́n ń ṣe mi nígbà Ah! Ah! Ah! tí bá ti ṣe báyìí fún yín o bá ti ṣe báyìí fún yín o má bá mi báyìí àfi ìgbà tí wọ́n fi desktop ní charge bátìrì fóònù àkáǹtì mi kàn bíríǹkì lẹ́ẹ̀dì mi tàn àwọn ti búrọ́kì àwọn tí wọ́n ti tẹ́kì ọba ilé ayé ìlú mọ̀ So wáyé. Fẹ́ lé àwọn kọ́ọ̀tù So sọ sáyébà mi ra kọ́kàdínlẹ́ta.

mo ń lọ́wọ́ ọ̀rẹ́ kò mí. ní mo kò ní ẹgbẹ́ mọ̀ náà lówó mẹ́ka mọ́wọ́ kò ní mà. Ah, máa lọ bí máa lọ játijàti gidi máa lọ bí ìgbà tí máa fọ́tì rẹ o máa fọ́tì rẹ yìí rẹ méjìlá yọ yọ gbé wò mí. yọ gbé rẹ jọ. ṣé o máa fi kí ló ń fún ẹ̀yìn kárakára fún mi mo wọ́n ọmọ níṣẹ́ o jáwọ́ gbà lọ́wọ́ ẹ̀ o sọ́ọ́lù mi láyà are you mad or something kí ni problem ẹ̀. iye ọgbẹ́ni rẹ̀ sọ̀rọ̀ nǹkan tó sọ̀rọ̀ méjì wá àwọn òyìnbó wa ti aṣọ òyìnbó wa bó ti àwọn òyìnbó pé ààrẹ ló lè ẹ are you good are you good are you stupid are you crazy bẹ́ẹ̀ mọ̀ jù ní lọ wọ́n ti aṣọ òyìnbó obìnrin nígbà ní ìkókó dẹ́kọ̀ àgbé ọ̀rọ̀ sí station oríwò èso òyìnbó bá kéde òyìnbó pè sọmọ ó fún ọpọlọ rẹ mọ kúsú sẹ́yìn mo rán ọ̀nà ìṣẹ́kọ̀ọ́ kí yaba mi fọ mọ́tò ó kọ̀ wọ́n ní káàdì ṣọ́ bá àárín ọmú mo kọ̀ kí ìròyìn bá mi fọ mọ́tò wèwè bá mi sọ rubbish. èmi náà sọ rubbish níyẹn ẹ̀kọ́ náà sí ẹ̀yìn hmm, ìwé olóòrùn wo ní tọ́tì èmi ló ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà báyìí ṣọgbọ́n àdùṣà àìmọ́ òfin kọjá ìyá rẹ o òun kọjá ìyá rẹ kan kí n sọ kí n problem ẹ̀ náà kí mi gbẹ́nu sọ o máa tẹ́ o máa tẹ́ o máa tẹ́ o máa tẹ́. mo máa tẹ́ àbí o mọ̀ ọkọ̀ rẹ̀ gan sọ bẹ́ẹ̀ fún ọ. ìwọ ló ní làkàyè tó bá tiẹ̀ jẹ́ pé lè tó dàbí kí o ṣe tí ò léṣu lórí tó rí gbẹ̀dẹ̀mù gbẹ̀dẹ̀mù yóò wá rí mi bí mo ṣe wọlé ìwọ tó tún wá wò mí kọ inú tó kí mi kí ló fi rúdọ̀ rọ̀ báwo bá jà tẹ́bí kí ìrántí ẹ̀ tó dà èèyàn wọlé èèyàn mọ ẹni tó yàn fẹ́ bá jà á tó ẹni téèyàn lè bá sọ̀rọ̀ téèyàn lè jọ dáhùn síra wọn ah, kí ni gbogbo rẹ̀ dàda yìí what's going on. bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ sóbi ni àwọn olókọ́kọ́ pè mí láti tàbí kí n tẹ̀ sáré wa kíni àti kókó ìjọba lẹ́tọ̀ dá èmi ò sì lówó má dìde ìdúrà kiri fún ọ báwọn ti ní pé kí n wá báwọn fọ ọkọ̀ mi ẹgbẹ́ mi lọ́wọ́ àwọn ọkọ̀ mi fún ọ ah, èmi ò lè kọ́kọ́ ra káàdì kan. oye gbẹdọ tó mi. gbẹdọ mo ní kó jáde mẹ́rin sọ fún sá àyù sí kọ̀ọ̀kan ó mẹ́ẹ̀ dà. ẹgbẹ́ ti rí àkànjọ òbí. kò sí bí odò ṣe lè mú tó kò sí ìrọ̀rùn tó kò lè bá ọdún àìmọye àwọn omi ńláńlá lásìkò yìí tó jẹ́ bí kékeré báyìí náà wọ́n máa ń dá wọn kọjá tẹ́lẹ̀ kó tó di pé wọ́n di odò ńlá yìí bá gbàgbé orísun ó máa gbẹ̀yìn ìka tó bá bọ́ọ̀lù pinnu òkè gègé. ọ̀gá ìkànlé níjọ́ ọdún sọ̀rọ̀ oh. méjì wá fi àwúrẹ́ yẹn sọ̀rọ̀ ẹlẹ́dàá láti bá ń jà. èmi ni mo pìtọ̀ fún ọ ẹlẹ́dàá tiẹ̀ burúkú tó gbé sórí ìlú fẹ́ jà ẹlẹ́dàá òṣì tó gbẹrù ẹlẹ́dàá pákó ẹlẹ́dàá oṣù tó fi ń sun pákókó tó di pọ́n mú ẹ kúrò nínú ẹrọ̀fọ̀ wá sínú ọlá ẹlẹ́dàá yẹn náà ló fi sọ pé ó máa jà jà báwọn mo ó máa jóná ó máa jóná pọ̀ pẹ̀lú ẹlẹ́dàá ẹ̀ ni ó lẹ́bi o òun ló fà o torí mo dìdí sọ fún un nígbà tó mú ẹdí rádaràdá pẹ̀lú òun tó débi ṣé náà ló ti ń mojú ẹ̀ sìn ah, má wọrí tó ti yẹ má wọrí wàá lù tí màá fojú ẹ̀ pẹ̀lú ọkọ̀ tó ṣe nínú ilé ó mo ṣe pè é wọlé. èmi kò lẹ́kọ̀ọ́ wo jẹ́ẹ̀tù méjà ọ̀sán méjì ọkọ̀ àti àwọn àdó ìbò wọlé wọ́ọ̀dù ìsù wọ́ọ̀dù ìdù. wọ jẹ́ẹ̀tù onírànù gbọ́rọ̀ ojú ètú ẹ̀ e, wọ jẹ́ẹ̀tù jẹ́ẹ̀tù kí uds onírànù ọ̀ dẹ́bi o. ọlọ́run lẹ́jọ́ ojú ọ̀run tẹ́yẹ fún láì farakọra o ẹ má jẹ́ àní ní. ohun tó jẹ́ pọ̀ o ohun tó sí pọ̀ mà kò sí nǹkan méjì ju ọ̀rọ̀ àwọn ọmọbìnrin lọ mi ò ní sinmi nínú ilé o kò sí ọjọ́ kan báyìí tó fi fi mí lọ́kàn balẹ̀ bọ́ọ̀ bá fa ọ̀rọ̀ igbá wọn á fa ọ̀rọ̀ àwo orí ìjà ni mo bá wọn sùn kò lè sí nǹkan méjì nítorí ọmọ ìná ìní wàhálà ẹ ti pọ̀jù tèmi náà o wàhálà ẹ ti pọ̀jù gidi tí mi ò bá wọlé fẹ́ nu ó fẹ́ fẹ́ nu ìyáálé ẹ̀rí pẹ̀lú oyún jọ ọkọ mi jọ jọ jọ jọ ní sùúrù ṣé mi sùúrù bá mi bẹ́ẹ̀ tàwọn méjèèjì sábà mi bẹ́ẹ̀ tàwọn méjèèjì lágbára ọlọ́run láàárọ̀ ọ̀la èmi lẹ́nu kọ́kọ́ jẹ́. wọ́n ní ó bẹ́ẹ̀ ta ọ̀ ìyẹn bẹ́ẹ̀ ta màá. ti wá rọ́kọ báyìí. ẹ eh? wo ti rọ́kọ ah, ọlọ́run mọ̀ ṣeun o ah, kété rí aṣá àjọṣe oríire. kódà ó yẹ kó débí láìpẹ́. Ah, adébẹ. òun náà ló ń pè mí. Eh? hello baby o ti fẹ́ débi. ok ok. èyí sọ wọn ni kò fáìn ni. ó fáìn dáadáa. Eh? ó ga jù àmọ́ ó fáìn. ó ní kó dùn dáadáa. ó dùn ó dùn. <laughs> a ò rí lọ́jà. Hello, my darling. I'm Everything. Very well, mm. thank mm. you. Ṣoṣẹ́ wà pa. <laughs> Àmọ́ wà, àmọ́ wà. Jókòó, jókòó, jókòó. Ẹ ká sọ ma. Ah, ah, Mr. Saheed. mi tiẹ̀ mọ̀ pé èèyàn wà ní. ṣé wọ́n fà ọkẹ́ ẹ̀gbọ́n ta ni kí ló ṣẹlẹ̀. àyìnà ọkọ mi ń kí ọ̀dẹ̀ dá náà kí ló dé. ta lọkọ rẹ ṣọkọ lè ní àbọkọ. Àyìnà báwo ló ṣe ń ṣe báyìí náà. báwo ni mo ṣe ṣe kéènì ẹ ṣe ìsìnkú olórí burúkú mo sọkọ ọfọ fún mi lóyún lìgbani lẹni. Dèjì rèé ìdèjì kí ni kí ìdèjì. ọ̀gá ẹ mọ́ta ni lédi tó dìde yẹn àìná alágbo nìyẹn. àìná alágbo. ó ní pátá ọdún kan tí mo sọ táyà tá a lé ń gbà yẹn òun nìyẹn ṣó ni òun ṣọṣà òun ni ṣàtìgbọ́ ṣàtìgbọ́ ṣàtìgbọ́ ó ń bínú ó ń bínú. ìsìnkú lórúkọ rẹ̀ kí lè yóò ṣe ìsìnkú dèjì rèé iyọ wẹ́ẹ̀ yóò fẹ́ mi ò ní fẹ́ kí ni bẹ́ẹ̀ ni Ah. ẹni tí mo ti lóyún fún. wà á ṣẹ́yìn òun ni. ọlọ́run má jẹ. ọmọ tó wá ṣẹlẹ̀ sáyé ti jẹ́ àlọ́bẹ̀ ká lọ́mú wa lọ àjẹbí o àjẹbí jẹ́ ká lọ́mú àlọ́bẹ̀ ká lọ́mú wa lọ. ọ̀gá ìdí àlẹ́ máa lọ kó sẹ́yìn. ẹ̀dá kọ́kọ́ kí fún un ná ká lọ́ bẹ́ẹ̀. wèrè ọjà wèrè jẹ́ àlọ́bẹ̀ àlọ́mú wa lẹ́ àdọ́bà bẹ́bẹ̀ ìṣó má sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ o ẹ̀bẹ̀ la fẹ́ bẹ̀. ẹ̀bẹ̀ la fún. má sọ̀rọ̀ jù. wẹ́ẹ̀dẹ̀ yóò fẹ́ ọyún kí ni wàá ṣẹ́yìn ni. ọ̀rẹ́ mi má jà ṣe bẹ́ẹ̀. Ah, ah. nítorí ọlọ́run má bínú mi ò mọ̀ kọ́wọ́ ló dúró fi ọlọ́run bẹ̀ nítorí ọlọ́run má bínú. dèjẹ mọ́ra. ìwé parọ́ mo mọ̀ èmi ò rí níbẹ̀ yẹn ṣáìdì lórí. mo rí dáríjì mi. yọ ṣẹ̀ṣẹ̀ fọ bí ìgbà kan má rí gbẹ̀bẹ̀rẹ̀ tọ́lì sí báyìí wà fọkọ rẹ mi di ṣẹ́yún. láyé mi ò ní ṣerú ẹ̀ mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ tọkàntọkàn ni olóore ẹni mo ti chẹ́ǹjì gbogbo ohun tó ṣẹlẹ̀ ẹ̀ náà ìgbà ìmọ̀ ní káníwọ̀ náà ní kánípẹ́rù sí ni mi ní ní kò ṣẹ̀ ṣàánú mi. torí bẹ́ẹ̀ mọ̀ bóyá wo ni àbí sílẹ̀. láyé mo ti dàtú bì. ṣé orí nǹkan máa mú gbẹ̀bẹ̀rẹ̀ ni fọ torí fọ ọ̀rẹ́ mi gan-an ó náìsì sí mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi òun lájú mi gbẹ̀bẹ̀ rẹ mo ti gbọ́. Ah! Ah! ṣe rí ọ̀gá mi tẹ́ ń wò ń sìn wọ́n ti ní ìwà débi pé kẹ́ lè mọ̀ pé wọ́n níwà ẹ̀ fọ́ wọn létí ẹ̀rí pé ní sọ̀rọ̀ ẹ gbá wọn wò. ẹ jọ ọ ọ ṣe ṣé nǹkan tó wá ṣe ń gbà yẹn ṣé kò affect kò hurt ẹ. ní ọjọ́ sí mo ti mú bímọ. ẹ ti bímọ bẹ́ẹ̀ ni ọmọ mi yà. ṣẹlẹ̀ rí níwájú ọlọ́run àtìyàn tá a gbọ́dọ̀ pé jẹ́ rírọ awọ ayé gidi gan gbà. ṣáìdì dákẹ́ ha. ṣẹlẹ̀ rí ọ̀gá mi tẹ̀ ń wí. àdúgbò gàdà. ọ̀rẹ́ mi mo ti gbàgbé rẹ̀ dáa lọ. ọ̀rẹ́ mi. tó pọ̀ ìyá àbáyé mi jẹ́ ọ̀rẹ́ mi sọ bẹ́ẹ̀ kò mí ọ̀rẹ́ mi mọ̀ sọ kò mí o ó pọ̀ nígbà tí ọwọ́ rí bá ti tèkú dà kí àbíkẹ́ bá ti bímọ nínú ilé ìfọ̀yà lémi jáde tó mo ṣe mọ̀ fún kì í yàṣẹ kò mí lè yí. àìná kò rí bẹ́ẹ̀ ìyáálé ò lè pa ẹ lọ́mọ àbíkẹ́ ò lè pa ọmọ ẹ̀ báwo la ti máa plan ní pé kó wá sílé kó bímọ ká dẹ̀ wá lé ẹ bọ́ síta. àìná jọ jọ jọ jọ. ìyá màmá wọn bọ̀ dìbẹ̀ mímọ́ o kó síbẹ̀ mi ni ó ṣe lè bí mi nínú. madam ẹ ń tẹ̀kẹ̀ yìí sí sùúrù ló máa yanjú ọ̀rọ̀ yìí ẹ tẹ̀kẹ̀ yìí sí. ọ̀gá ń tẹ̀rẹ̀ òsùn kúrò níbẹ̀ ìjọ aláǹkárá òṣì. ìjọ ọmọdé mi sọkọ díẹ̀ mi sọkọ kọkọ. sórí ìgòkò jẹ́ sójú rẹ̀ yàdé gòun dáadáa. pálọ̀tọ̀ wo yàdé kó dé dáadáa yóò á ti bẹ̀rẹ̀ sí ní kaskọ́ọ̀fì o. ọtí padé ṣìnà bẹ̀rẹ̀ sí ní kaskọ́ọ̀fì lórí wàásù kú kó pọ̀ gidi. a bẹ̀rẹ̀ sí ní pamárùn mẹ́fà. ààyè ìnáwó bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyìnà àyìnà. lájúkájú kò ní sọ. èmi ti yẹ kò yẹ kí kókó mi kò ní àwọn. rárá o rárá àwọn ọmọ mi ò ní kú láéláé ẹgbọ́n náà ó sọ̀rọ̀ kan pé àbíkẹ́ ṣé àbíkẹ́ lè pa ọmọ ẹ̀ ṣá. àti wọ́n máa ti ṣe nǹkan fún yín kìí ṣe àwọn méjèèjì wọn ti bímọ lẹ́yìn ìgbà tí wọ́n á bímọ ata àtọjúmọ̀ náà wọn ò tiẹ̀ kì í fẹ́ rí ní ara wọn látàn wọ́n ja ìjà yìí débi yìí pé agbègbè wọ́n ti bẹ̀rẹ̀ sí pa ọmọ ara wọn báyìí gbàgbé torí mi ò kí wọn náà lè gbàgbé kí la fẹ́ ṣe àǹtí níta fi yé mi ni wípé kò sífẹ̀ẹ́ láàrin àwọn méjèèjì. péré péré péré ó ti yẹ wó. àwọn méjèèjì èèfẹ́ rí ní ara wọn láàtọ̀. àǹtí mi bọ́rọ̀ bá kọ ni tó bá kọ òkè ó tún ní ibì kan àgbéká ẹjẹ́ àbífálẹ́ èrè ọ̀rọ̀ ẹjẹ́ àbẹ̀lẹ́rìn àtòrí ẹni tí ò sùn ò ṣe ń bọ̀. tó ifá o ifá bá ọba ń bẹ lóko kó o dé Ọ̀rúnmìlà bá ọba ń bẹ lódò kó o bọ̀ bọ́ ọba wá lànà téèrètè ntolúfẹ́ bọ̀ ọ̀wá súré tètè kọ́ ọwá jẹ́ mi ní òun tèmi bá a bá fẹ́ mọ lójú àrínà bá a bá fa ọmọ lẹ́sìn àrìn wàá bá yí ògiri ta àrìn ikúnukú bà lóyìnbó ojú gbúnugú kálẹ̀ ojú gbúnugú kákó. agbọ́ngàn awo wọn lóde lọ́rẹ́ àgbáyangídí awo òde ìgbésẹ̀ adífá fún ọkùnrin yangídí yangídí tí ó gulẹ̀ olóhùn dáko. wọ́n ní ọbẹ̀ ilé lé ọbẹ̀ eégún lé ẹbọ òfin wọ́n ní ọkọ̀ òṣà ọjà ọkọ̀ òṣà ọjà ètùtù rẹ̀ ògbà wọ́n ní ọgọ̀rí gọ̀rí orí wọ́n ní ọgọlẹ̀ ọgọlẹ̀ gọlẹ̀ rìn lu ifá tí mo kìíní àná àti ìyàwó ntí fún ọ ní kí wọ́n ṣe wọ́n ṣe ọ̀dà ẹ wò ó ẹ ta mọ́ra ẹ jẹ́ àrílé wọn bẹ́ẹ̀ mo wí fún ojú abárí ní báyìí níbí wọlé ẹ jẹ́ ta mọ́ra ẹ já ní ìṣòro léwu bẹ́ẹ̀ mo wí fún yín a gbọ́dọ̀ dúró. jẹ́ kí n jata kankan kan. hello àbáyọ̀mí ń bọ́ ló wà. ọjà ọjà. ó wà lé. so bébí o ni wọ́n ti rí seat fún yín o so <laughs> inú ẹ dùn àbí ṣó ní mix mi ni àbí ló ń ṣe ẹ. so ìwà tọmọ ẹkẹ lọ plan náà. <laughs> àgbẹ̀bí. ẹ bá ká sọ ń lé o ìgbà tó ti sọ fún mi pé ẹ̀ ń bọ̀ òun ló fà á tí mi ò fi kúrò ní rárá rárá ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ọjọ́ mẹ́ta. o ṣeun mo dúpẹ́ ṣáàpù tọ́jú àwọn obìnrin rẹ méjèèjì. ẹ wo ohun tó wà lágbádá mi nìyẹn o mo ṣáà yan mo ń tíráì ń tà yìí wọ́n jà ó ti fẹ́ hùn. bí ti rí inú. <laughs> Uh, mọ́mí ẹ kò jọ mẹ́ta ma uh, dájú ṣé kí n kọ́kọ́ bá yẹn bọ omi tútù wà lókè fún ẹ̀ ǹjẹ́ náà. omi tútù ń da. Ah, omi tútù da rárá èè da rárá ǹjẹ́ n bá ń gbé júùsì wá. ṣe ti gbọ́ àìtí kò falẹ̀ ifá ti ṣe ṣé tí àlejò bá kọ́kọ́ dé lọ́dọ̀ tiyín ṣé júùsì náà máa gbé lọ fún wọn n ò ní kọ́kọ́ fún lómi ṣé rí pé nǹkan tí mo yìí ń sọ lélẹ̀ júùsì ló dá omi èdá omi èdá o tí mò ń kó sí ní lójoojúmọ́ ah mi ò understand o. àjọkẹ́. kí ló wá ṣe ní bàbá. mi mo mọ̀ dáadáa house ẹ̀kú wa ni ó ti wà níbi tipẹ́ àwọn náà náà fún wọn wà gbogbo ẹgbẹ́ bá rí inú ilé ìfowópamọ́ tó ń bá wa jíṣẹ́ ẹ̀kú ìmọ̀ràn rí títí kan dé sí wọn oníbàárà tèmi ni. ó gbàgbọ́ ra kàfálà. ibi èyí ń kọ́. ó máa ń wá ara pàmò lọ́wọ́ yín. ibi kémi ọ̀pá odà ṣe kémi ò gbélé lọ́wọ́ yín. tẹ́ ẹ bá rántí dáadáa nígbà tí mo dáfá tán lẹ̀. ifá ọ̀hún fi yé mi wípé àní kí n mọ̀ tètè bọ̀ ní àìpara mi só ti rùn. Ah. àǹtí mi sọ ọ̀hún rè o. Ah. àjọkẹ́ ẹ dákun aburú tí mo ṣe fún ọ̀hún nínú ọ̀hún ìbọn lójú fún nígbà kí ló lọ ṣe láburú náà sọ ọ náà ìwé àbúrò wọn lọ ṣe ìwàbúrò wọn. ẹjọ́ mi náà kọ́ ọ màdá mi náà fà. ẹlẹgbẹrin lẹbi sókè látẹkọ ah, àwọn mọmi <laughs> àwọn ọlọ àwọn àpárá yìí máa ń ẹbí ṣàkóbí àfi two three years ago àìsí ni wá sọ́dọ̀ yìí tẹsán òun fẹ́ wo fíìmù kan jẹni àyè máa láìka tó ṣe fíìmù yìí ó dẹ̀ wù ibẹ̀ ni wípé yìí náà máa ṣiṣẹ́ ti bẹ̀rẹ̀ ni. àbáyọ bí mà bí bẹ́ẹ̀ ṣe lérè. mo ní ṣe ti bẹ̀rẹ̀ acting. bí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sí àbẹ̀rẹ̀. tẹ́ bàbá mi ṣe lérè màá mi òun lẹ́ sọ fún mi pé kí lọ fẹ́ yàwó àkọ́kọ́ tí bọ́lẹ̀ máa fẹ́ yàwó kóun fẹ́ yàwó fún mi kó jẹ́ ni tó ti bí ọmọ ẹyọ kan ẹ gbàbẹ̀ yẹn màmí ẹ gbàbẹ̀ yẹn ẹ gbàbẹ̀ yẹn ẹ gbàbẹ̀ yẹn ẹ gbàbẹ̀ mà ẹ gbàbẹ̀ mà. ohun tẹ́ fẹ́ ṣe gà ẹ ẹ bára àṣẹ yìí màmí ẹ bára àṣẹ yìí kò dáa o kò dáa. ẹ ẹ ìwọ ló tẹ̀ fẹ́ kọ́ lọ kí ló fi dẹ́bi ìyàwó nílẹ̀ lọ́ba tí tó ní kó kú má jẹ́ àná èmi àti àjọ máa mú kọlẹ̀ ṣú eh, wàá gbà. kò sí wàhálà. Eh! jọ kí wà ní tiẹ̀ bẹ̀ tó bá sọ wípé kí n fẹ́ ọlọ́mọ kan fún ọkọ mi kí ni tiẹ̀ báwo tiẹ̀ ṣe jẹ́. mo ti rò pé fíìmù náà lè jẹ́ ọlọ́mọ kan èmi lè máa fẹ́ fún ọ̀gá òun ni wọ́n mú wa ìná aláàrùn lásán lásán wá fẹ́ fún ọ̀gá òun mo ti rò pé kàkà kíkú má jẹ ṣèṣe á fi ṣàwádà ní mo ti lọ bá bàbá. lóde náà torí ọpẹ́ kọrọ lẹ́nu wá àfi ká pariwo káàkiri pọ́lọ́run ò ṣe kankan fún wa. ẹ wo mú kọ mo ti parí iṣẹ́ ẹrù rè oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ bó o ti ń wò yìí ọmọ langidi méjì ni mo kọ̀ ìyàn ara wọn síra wọn lórúkọ àbíkẹ́ àti àyìnà láti òní lọ àwọn méjèèjì ti di ata àtójú àjàtúkàǹtàgbáàrin aṣọ funfun ò gbọdọ̀ bélépo rẹ̀ aró ò gbọdọ̀ bomi rẹ̀ ńlọrọ̀ àwọn méjèèjì látòní lọ ẹ ti bá mi kàn wọn síra wọn ṣá ìyálé àti ìyàwó. mo ti kàn yín wọn síra wọn eh. sọ wá rí o tó bá wá wù ọ ló lè sọ sí ṣùgbọ́n tọ́jú rẹ̀ dáadáa mọ̀ jẹ́ nìkan ó o bẹ́ẹ̀ nìkan báyìí lè rí àṣírí ọ̀tá rẹ̀ tú nù. ẹrù nù rọra o ǹlẹ́ o rọra ń bẹ̀ ń wo <laughs> mo ti gbẹ́rù lé lọ. Mm. Atato, ìyọ́dùn lúbúlúbú ojú ọlọ àrí ìgbọ́dọ̀ wù àmọ́ ṣe òun bí ìyálé ilé tó ṣe gá sórí ọlọ ata ọ̀sà òní òjì ajẹ́pọ̀ òlò bẹ́mi kínní ti ní kó lùlù <laughs> yóò jẹ́ fún ọ bí iná yóò sì ràn mọ̀mọ̀mọ̀ fún ọ bí sọ́ọ̀tì ní ayé ò tí ì gbà kankan ní nǹkan tó kọ́ mi sí torí ọlọ́run. sọ́ọ̀rì ah! ah! eh? bọ́ọ̀lì gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti àìná láti ọdún ìwá ìwọ ló wà ń jẹ tí èèyàn burúkú yẹn aláìmọ̀ràn màníwọ́ ọmọbìnrin yọ lábúrò ọ̀rọ̀ tí mo ṣe fún ọ fún òfìsí tó bí ọlọ́run bá bẹ̀ gbogbo èèyàn lọ́wọ́ tẹ bá lè ṣe fún mi kọ́mọ mi má kó o ní kẹ́ ṣe fún mi ẹjọ́. ṣé mo ti sọ fún yín nínú àsìkò tẹ bá ti sanwó ní kọ̀ǹpútì kò possible bẹ́ẹ̀ ká kàn ṣe operation fún mi kẹ́ máa lọ láì balance. ẹ̀yin náà mọ̀ pé mi ní tó bẹ́ẹ̀ ẹjọ́ ẹgbẹ́ yìí tí mo ní gbogbo èèyàn lọ́wọ́ lè ṣe máa wá balance ẹ̀ ṣàbá ṣe. ọ̀pọ̀lọpọ̀ ìgbà la fi ṣerú ẹ̀ fáwọn èèyàn kan gbówó wa lọ wọ́n padà sá lọ ní. èmi ò ní ṣe bẹ́ẹ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ check empire. They better be for me. Then Àwọn ni a fẹ́ kò dẹ̀ kó sílùú ká ṣe torí tí kọ̀pìtì nìkan ọ̀sán rẹ̀. Wọ́n lè rò pé àpamọ́ kárí àpọ̀pẹ́ṣọ̀ wọ́n lè sọ fún pé kò bọ́ sílùú bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, wọ́n fẹ́ ṣọpẹ́ṣọ̀ fún wọn ni mi ìdẹ̀ ni owó ní kí kówó fi fi wà sẹ́wọ́n ti dẹ̀ mọ́ ni dókítà òde fẹ́ bá mi gbà bó dẹ̀ fẹ́ wọ́n láti ẹ̀kọ́ owó ti ẹ̀fẹ́ gbọ́ tèmi. ẹ mọ̀ kó ló pọ̀ ẹ má gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá mi lọ́wọ́. ẹ ṣe gbọmọ. ọlọ́run ti ká kó tó tó kọ́ Ṣé kò fẹ́ ṣe kò fẹ́ pẹ̀lú fún ṣe kò fẹ́? ti mú o ẹjọ́ mú mi o. má pe ọkọ mi o má pe ọkọ mi ju bó ṣe yẹ lọ bó ṣe mọ̀ mí tẹ́lẹ̀ kó tó dúró ní àti ẹ̀fẹ́ má padà sí bẹ́ẹ̀ ṣẹ́ṣẹ́ ọkọ mi wò ló sọ kí sí gbogbo òrà tó jáde náà rẹ̀ kó rí igbá kó amúwálé gbẹ̀yìn kan bá pìtẹ́ tó jẹ́ pé wèrè tó jẹ́ wèrè gangan tó ti já tó ti já jà tó bá pìtẹ́ ìwálé ká gbà sínú ilé àti gbà tàwọn everybody ló ń kó máa débò náà rè o ti ba ayé mi jẹ́ kí. ìfọ̀dé ah, ìkà ni ẹ o tó bá jẹ́ pé kì í ṣe kó o jẹ́ ìkà nígbà tí èèyàn gbéṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ àwọn gidi àwọn gidi àwọn oore o máa dún ọ̀pọ̀ ilẹ̀ o máa gbé lélẹ̀ wàá béèrè pé gbogbo ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ ṣé òdodo ni àbí lọ́lọ́wọ́ àbẹ̀ kó o tó gbéṣẹ́ lé lọ́wọ́ ìfẹ́ gbèmí o tún fẹ́ dá lẹ́nu irú. ẹjẹ́ ṣe ṣubú èmi ti gbà ṣiṣẹ́ léyìí o ṣùgbọ́n ṣé ẹ rí ọmọ tí ń bẹ lórí ìbò yìí oró yìí o bẹ́ẹ̀ tí ń wò lórí ìbò yìí àkekèé gbénu rẹ̀ ìkà ló dúró yìí àjọkẹ́ nínú gbogbo òkú tẹ́mi ti ṣe fún un lọ́wọ́ ló tún yìí gbogbo èyí tó kù tó lọ́wọ́. ibi ni mo ní Oh my, tó bí fún ọ̀gá. ṣebí ilé ẹ kí àbíkẹ́ fẹ́ fún àbáyọ̀mí wà lọ gbé aláàwọ̀ lásán lásán wá fẹ́ fún àbáyọ̀mí wà bímọ wá sọ ẹni ṣìnà wá ṣínú ẹ lọ́sùn tó bá ti wá ṣínú ẹ lọ́sùn tó ibẹ̀ yìí ni màá jọba nínú ètí mi. ọ̀run làlà tó bá máa jí láàárọ̀ ọ̀la òkú ẹ̀ ló máa bá mi. ìwọ ló pa ṣíṣínà ẹ̀yin láti pa ṣínà láti pa ọmọ tèmi wá bọ́bà ọ̀sẹ̀ mi ah, bọ́bà bá mi lọ́ba tọ́ bọ́bà lọ. yé yé ẹjẹ ẹjẹ ìjọ. iná rọrùn wò fi ilẹ̀ fi ilẹ̀ ah. ṣáàjò ah. kò ṣáàjò yóò bẹ̀. Hello hello ah ọ́fíìsà ọ́fíìsà bọ̀dé ẹjọ́ bọ́lẹ̀ wà ṣé station lẹ wà ẹ nítọ́ba tọ́ba lẹ wà ẹjọ́ èèyàn kọ́ ti pa èèyàn sínú lẹ́mí báyìí báyìí báyìí ẹjọ́ ẹ má bọ̀ ẹjọ́ tó lọ́ọ́ ẹ má bọ̀. o nílò àti pọlọpàá <laughs> ọba mọ̀ pọlọpàá. èmi ò pọlọpàá mọ́ ni mi ò lè pọlọpàá rẹ ní àgbàlagbà ní àgbàlagbà ó ṣẹ̀wọ̀n àbẹ ẹ̀yin níbi tẹ́mi àgbà tí ṣẹ̀wọ̀n rí rárá o àgbàlagbà tí wọn ò sì fẹ́ wọ̀n ọmọ tó máa ṣẹ̀wọ̀n rèé ẹ máa sìn débẹ̀ ní sà. ẹ̀yin lọ́jọ́ ayé yín ẹ̀jọ̀ ṣé tẹ́ ẹ̀ ṣòwò ká ẹ̀ lè wá òkè ṣé ẹ̀ lè wá òkè yàtọ̀ sí pé ẹ̀ ṣiṣẹ́ awo yìí a mọ̀ yín mọ̀ nígbà kékeré tí wọ́n mi bí wa mo mọ̀ yín mọ̀ kàfàlà yìí mo mọ̀ yín mọ̀ pé àwọn èèyàn máa wá kó pọ̀ mọ́ lọ́dọ̀ yìí àti kàfàlà àti pọ̀ mọ́ ṣé méjèèjì ò àwọn míì pọ̀nmọ́ ìní wọn tà tí wọ́n fi ń bọ́ ẹbí tí wọ́n fi ń bọ́ ara ẹ̀yin ta pọ̀nmọ́ ẹ̀yin ta kàpálà àti sẹ́ńtà ẹ̀yin ṣiṣẹ́ awo so oògùn kàlẹ́ tí wọ́n á mú mọ́ iṣẹ́ tí ẹ̀yin ṣe ẹ̀yin lẹ ṣe oògùn àfẹ́ẹ̀rí fún ayán ẹ ṣe tí àrìnà kò fún adìyẹ ẹ̀yin lẹ mà ti lọ lùnàgún lẹ mọ àti bọ̀ ẹ̀ ẹ̀yin lẹ sọ wípé kí n fẹ́ ìyàwó mi tó bá ti bímọ ẹyọ kan sílé kórí ọmọ nìkan wọn wáyé gúùlù àbọ̀ àbúrò ó bímọ asọ́ládé ṣínà ìgbà tó bímọ fún ìyàwó mi lóyún ṣé fún wọn ló lọ́wọ́ ẹ̀ adésínà tó wá bí ọ̀hún ẹ̀yìn náà lẹ́tọ́ wá fún ọmọ ọ̀dọ́ wa lóògùn kó wá padà nù ẹ̀ lọ station irú yín ò kì í ṣẹ̀wọ̀n pẹ̀lú tí mo kà lẹ̀ yín lórí yín ò ṣẹ̀wọ̀n pọ̀tọ̀ wú ọlọ́pàá máa mú un. ẹ sà ẹ má wọlé ẹ wo ẹ wo ẹ kí ẹ mo mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí màmí bí bàbá kékeré lẹ jẹ́ sí mi níwà èyí lọ síbẹ̀ àmọ́ tí wọ́n wá mú ẹgbẹ́ ìgbẹ́ police station tó bá dọ̀rọ̀ kóòtù ẹ̀jọ̀ dálẹ́lẹ́rìí wa tí mo bá dé kóòtù ah. tọ́rọ̀ bá di kóòtù kí la fẹ́ ṣe tọ́rọ̀ bá di kóòtù kí la fẹ́ ṣe ẹ̀yin lẹ́lẹ́rìí ah! ẹ̀yin lẹ́lẹ́rìí. bẹ́ẹ̀ ni ìgbọ̀dọ̀ lọ. ó máa lọ. ẹ má tẹ̀ lọ. ó ti lẹ bíkẹ́. ìgbọ̀dọ̀ lọ sí. ẹni yẹn tẹ̀ ti bàjẹ́ pátápátá. tó bá ti lẹ ní àwọn olú wọn kò tó wọn. ó ti ẹ̀ lẹ tó láàrin ẹ̀mí kan bẹ́ẹ̀. tí ò bá wá jẹ́ mi ló lò sí kó tó jẹ́ pé mi ló lò sí wọ́n á máa sunkún ayérayé níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kò sí nǹkan tó máa ṣẹ̀yìn o èmi tí màá fi kú ìdí òótọ́ ni màá wà. ẹ bá tẹ lọ ó máa lọ ẹ ní lọ ó ní lọ ní jẹ ó máa lọ bọ̀wé tẹ lọ ìgbà wà lù ìgbà wà lù sí nínú òdodo ṣàlàyé. bó ní balẹ̀ kókókókó mo wà ó dájú ọ̀la ń apanilẹ́bi ẹni lọ́lọ́run ọlọ́run gbogbo. àṣẹ̀ṣẹ̀dáyé olóńgìní ló ń jìyà ló ń jẹ̀wé ìyà. olóńgìní dàgbà tó dandan.